الحمد لله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدكفون ولا مباوة ولا مباتي أدن شوادي ياسكوين أباين لباتي يفهم والي أدكفون ولا مبانا أنفي ياسكوين àfi kí gbogbo mùsùlùmí tó wà ní akínbọ̀ àti agbègbè rẹ̀ ọbẹ̀ ẹlẹ́rí bàbá wa imam fún central mosque akínbọ̀ kọlọmọsá wọlé agbára ẹ̀ kọlọmọba fún wọn ní ẹ̀mí gúngún àtàláfíà kọlọmọba fún wọn ní àtibọ̀tán dáadáa àwa fi tara wọn náà àfi kí gbogbo àwa jàmá lọ́kùnrin lóbìnrin ní akínbọ̀ central mosque àti gbogbo àwọn àlùfáyẹ̀sì tí wọ́n wà ń bẹ̀ gbogbo àwọn àfáà tí wọ́n ń jíṣẹ́ ọlọ́run kọ́lọ̀n mọ́sàbá ní fún yín láṣeyọrí àwọn bàbá wa àtàwọn ìyá wa tí wọ́n ń bẹ ní agbègbè yìí tààjọ jẹ́ mùsùlùmí tààjọ jọ máa yá nínú ẹ̀sìn Islam kọ́lọ̀n mọ́sà wọ láàánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀n mọ́sà fún wa láti bọ̀ tán dáadáa ikhwatal iman mo kí àwọn àlùfáà tí àjọ wa àti gbogbo àwọn elétò àti gbogbo bàbá bàbá tí wọ́n bẹ̀ ń kalẹ̀ àti gbogbo àwọn ìyá ìyá gbogbo kọ́lọ́mọ́sá wọlé àánú ẹ̀ kọ́lọ́mọ́sá fún wa ní àgbọ́yé tí a fẹ́ sọ kọ́lọ́mọ́jì á sì sọ kọ́lọ́mọ́jì ẹ̀ sì wá gbọ́ gbogbo wa pátá kọ́lọ́mọ́sá darí wa gbábi oore ọlá ìjẹ́ kan ṣoṣo lọ́dọ̀ ọlọ́run ọba wa. Ah, ètò wọn ní kágbéyẹ̀wò òun náà ni hukuku alimayiti ala ahli hukuku alimayiti ala ahli àwọn ìwọ̀ èyí tí a jẹ òkú bẹ́yẹn bá ti kú àwọn nǹkan kan tí ń ṣe tẹ́lẹ̀ kò ní lè lágbára ti ṣe yóò wá dùn mọ́ wa ká ní ẹ̀kọ́ yìí nígbà tó jẹ́ pé ẹni tá a fẹ́ ṣe fún kò sí láyé má dépò tó fi sọ fún wa pé ẹ ẹ bá ń ṣe yìí ẹ bá ń ṣe yìí ẹ ń wò mìíràn ni nǹkan báyìí mo fẹ́ ìtì mo fẹ́ rèé nígbà tẹ́nìyàn ò ti lágbára àti bá wa sọ̀rọ̀ nítorí òun ti dé ilẹ̀ ó tán àmọ́ ń parọ́ ń bí àmọ́ wọn parọ́ nù sàárè bọ́rọ̀ bá ṣe rí ni wọ́n ṣe yanjú ẹ̀ ẹ̀yọ́ máa yá wa yóò wá da ká ní ìdánilẹ́kọ̀ọ́ náà tọ́jẹ́ pé ìtumọ̀ tí ìdánilẹ́kọ̀ọ́ yóò máa dá lé ni pé a fẹ́ kọ́ wa bá a ṣe ṣe fáwọn òkú wa bẹ́ẹ̀ ni ẹni tọ́lọ̀ ń bá ní kọ́kọ́ jáde láyé nínú àwa tá a jòkó lẹ́yìn náà àwa tá a kù á ti ní nínú ìmọ̀ wa rí pé ìtọ́ yẹ ká ṣe fún ni ẹ̀yin màá yá mi nínú ẹ̀sìn Islam alimautu hatmun ala kulli hayy kéèyàn jáde láyé kọ̀lọ́gbọ́n ìsọgbọ́n tẹ̀yìn fẹ́ dá sí èèyàn jáde gbogbo ẹni tí bá ti mí yóò máa mí dàsìkò kan ni tásìkò yẹn bá ti tó kò ní mímá láyé tẹ́bìtù bí márọ̀dín wàlẹ̀ àbísọ́wùmín wàlẹ̀ àbíkíbarin wàlẹ̀ àbísáfarin wàlẹ̀ àbísọ́dàmín láyé tẹ́bìtù bí márọ̀dín wàlẹ̀ àbísọ́dàmín wàlẹ̀ àbíkíbarin wàlẹ̀ àbísáfarin fàyínàmà yẹ tọ́bìtù ikú jama kò ní kankan ṣe pẹ̀lú àárẹ̀ kì í ṣe pé ikú bá ń bọ̀ àárẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣèyàn nígbà míì kankan ò ní ṣèyàn ikú ò ní bàtà pẹ̀lú accident all accident ni básìkò bá ti tó bẹ́ẹ̀ yẹn sùn lérí bẹ́ẹ̀dì rẹ̀ ibẹ̀ náà ni ó gbà lọ́rùn ah bàbá náà ti darúgbó ó ti darúgbó bàbá yẹn ti dàgbà nítorí àgbà lójú ó kù ikú òso má gbà bí sí mọ́mọ́ òjọ́ lọ ní ọmọ mọ́mọ́ ọ̀sẹ̀ kan lọ ọlọ́dún kan ọlọ́dún méjì ọ̀sẹ̀ fẹ́yàwó ni kọ̀ọ̀kan kú ọmọ kan náà ló bí kọ̀ọ̀kan kú ọ̀sẹ̀ parí ilé ni ọ̀sẹ̀ fẹ́ sílé ni kọ́dà bó ṣe wà ní òun nìkan lọ́mọ ìyá rẹ̀ àti bàbá ẹ̀ ikú máa ń dé ni tó bá sì ti dé yọ abẹ́ńtọ̀ ọ̀hún yóò sì mú lọ ọlọ́run bá dá mọ́lẹ̀ nù Qur'an gbogbo àwọn yín ṣe ọlọ́run tọ́lọ́ máa ń ṣe àwọn míì àgbà gbọ́ àwọn míì àgbà gbọ́ nínú àyè tá a gbàgbọ́ òun náà ni kú kò sẹ́ni tí ò gbà kú gbọ́ kò sẹ́ni tí ọgbà pọ́ lọ́hún ló wọ́n máa pa àyàn torí àìmọye tó ti pa àìmọye ni tí yọ pa gbogbo wa náà à ń rí a'udhu billahi minash shaitani rajim ọlọ́run sọ fún wa ní Qur'an ọlọ́run bá ní kullu man 'alayha fan gbogbo tí ń bẹ lérí ilẹ̀ ọlọ́run ní kò ní padà sí mọ́ wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram ọlọ́run nìkan ni ó kù ọba tó tóbi ọba tó gbọ̀ngbọ́n ọlọ́run tó sọnù àyà mi nínú Qur'an ó ní kullu nafsin dha'iqatul maut ọlọ́run ní gbogbo ń tí yóò padà tọ́kú wọ̀ wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah òun ọ̀wà san gbogbo yín lẹ́san iṣẹ́ tẹ́ bá ṣe níjọ́ àlìkìyàmà faman zɔnse ani naari ẹni aba yọ kun na ku lọ́rùn yẹ wa o de kila ni janna tawa sọ dọma ni janna fakọdi òun ló jèrè wa mali hayatu duniya illa mata'ul ghurur ọlọ́run ní ayé tẹ wáyé ìgbádùn wà ń bẹ àmọ́ gbádùn yẹn máa ń tàn yín jẹ ìmọ̀ ọmọ yín gbàgbé kú ẹ̀rọ lómi jẹ́ ọmọ pé tó bá di two thousand and seventeen òun fẹ́ sìn kan báyìí two thousand and nineteen òun fẹ́ sìn kan báyìí kọ́dà kò ní fi ń ṣàlá o ẹni tó sọ̀rọ̀ yìí àárọ̀ la ní òkú àárọ̀ la. aláwọn afáà ní ẹ máa palẹ̀ máa kú ní gbogbo gbà pẹ̀lú kẹ́ ẹ máa sin ọlọ́run kẹ́ ẹ sì máa wùwá rí nítorí pé alimautu yá ti gbàgẹ́tata wọ́n ní ògìgì ní máa ń dé wọ́n lè kọ́ bòrò sọ̀ndó kọ́lé amali sàárè ibẹ̀ níbi tá a ti lọlẹ̀ jèrè ń ṣe lérí yẹ̀pẹ̀ ọlọ́run tó ń tẹ̀síwájú ọlọ́run ní àyínámà tẹ̀kúnnù ọlọ́run ní ibi ọba rí yẹn ṣáṣí aynama takunu ibẹ̀ bá rí ẹ kumul yudirikumul kumul maut yudirikumul maut ọlọ́run ní ibi ẹ sásì náà ibẹ̀ náà ní kó wà káyín mọ́. walaw kuntum fi burujin mushayyada kẹwàá kọ́ burújì burújì ni wọ́n ń pè ní àwọn ilé tó ga ó wà ní Dubai ó wà ní Saudi Arabia ó wà ní London lamẹ́ríkà tó jẹ́ pé bíi hundred stories Allahu akbar ọlọ́run ní wàdà òkun tó ń fi burujin mushayyada kẹwàá lókè níbi tí ilé pin sí lérí ilé tọ́ga tẹ kọ́ àti gbogbo àwọn irin tẹ fi sójú ọ̀nà àti gbogbo àwọn bọ́gílárì tó wà lójú wíńdò ọlọ́run bá ní yudrikukumul maut ikú ọ̀wà báyìí bẹ́ẹ̀. fi kusuri muhassana ọlọ́run tó ń tẹ̀síwájú ọlọ́run ọba ní innaka mayitun ìwọ muhammad ọ padà kú wa innahum mayitun gbogbo àwọn ọ̀tá rẹ̀ àti gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn náà padà kú kí ni wọ́n ń darẹ̀ dáàmú sí i ọlọ́run tó sọ̀nà àyà mi ọlọ́run ní wàlákọ́dé alimuna limustaqdimina minkum ọlọ́run ní àbáwọn tí ó ṣáájú nù yín wàlákọ́dé alimuna limustakhirin àbáwọn tí ó gbẹ̀yìn bàbá de máa sọ pé ẹ̀yọ́ máa mi ẹ mójútó iṣẹ́ mi o ẹ̀yin náà lẹ́gbẹ̀yìn o ń sọ tiẹ̀ ń sọ titiẹ̀ òun ọmọ yìí tó wà lọ́dọ̀ ọ̀lọ́ ìjọba wa dé yọ wa pé ah, àwọn tó fẹ́ gbẹ̀yìn wa náà ni àwọn náà wọ́n lọ lójú wa yìí ọlọ́run lẹ́yìn ọ̀mọ àlímúná àwa nìkan náà lámà alọ́sàdúgbò kan ní ìjẹrin èmi àtàfà yẹn àwa ń sọ̀rọ̀ ó ní ẹlẹ́hàá ń sọ fún un pé àbó ẹ tètè bá mi wá ṣọ́ọ̀bù síwájú ilé nítorí ìníṣẹ́ lọ́wọ́ kí n lè máa ṣiṣẹ́ nínú ṣọ́ọ̀bù náà kí n máa tà kí n máa rà nítorí pé tẹ́ bá lọ lè kú nísì kò sẹ́ni kankan tí ó gbà mí nínú ẹbí yín àtẹ̀bí mi mọ́lábùmọ́ ní ọ̀rọ̀ lọ́sọ àmọ́ èrò tó wà lábẹ́ ọ̀rọ̀ yẹn ó lè rí bẹ́ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀. walaqad alimna al-mustakhdimina minkum ọlọ́run láwọn làmọ àwọn tí ó kọ́kọ́ lọ èrò tiẹ̀ ni pé àbúrò náà kọ́ ṣe kínní náà kọ́ kú ó sì lè jẹ́ wọ́ọ̀mù ní ọkọ̀ lọ láàfin máa ṣe wá sí fúnra wa pé ó mú mójútó àwọn ọmọ yìí ó dọ́bàdé kí wọ́n kọ́ lọ ibi àbábáṣẹ́dé ìmọ̀ bá lọ tọ́ba jẹ́ pé mi mo bá kọ́ lọ ibi abáṣẹ́dé kọ́ mọ̀ pé ọlọ́mọ ṣe kínní lọ́mọ bá lọ bákan méjìlá a máa ń sọ nítorí pé Ọlọ́run nìkan lọ́mọ ẹni tí ó kọ́ lọ àtẹni tí ó ṣẹ́kù Ọlọ́run tó sọnù àyà mi Ọlọ́run ní fàyídá já básìkò òkú ẹnì kọ̀ọ̀kan yín tọ́ba ti dé la yastakhiruna sa'a kò ní di ìṣẹ́jú kan wala yastaqdimu kò sì ní lé ìṣẹ́jú kan arákùnrin kan ó rí bọ́ láti bíi five stories nílẹ̀ lárúbáwá ó ń ṣiṣẹ́ àwọn bíríkìlẹ̀yàn wọ́n sì ń wò tí ń bọ̀ báyìí nígbà tí ó balẹ̀ báyìí ó sì fẹsẹ̀ méjèèjì lélẹ̀ allahu akbar kálukú ní allahu akbar allahu akbar àsìkò kù ti dé ọwọ́ ní èmi ti bọ̀ perfect bí n ṣe ń bọ̀ láti òkè ni mo ti mọ bó ṣe yẹ kí n ṣe tọ́jẹ́ pé ẹsẹ̀ méjèèjì ní fi lélẹ̀ ìyìn ní feri lélẹ̀ lọ́ba ní òun fẹ́ celebrate ipò òun òkú lọ́ba lọ́lẹ́ra minerals lọ́ba fò títì ó fò títì ọ̀rà minerals ọ̀fẹ́ fò títì padà Allahu Akbar fàyídà já ajaluhum ọlọ́ni tásìkò kú bá ti dé làyà sàkírùnà sáà kò ní di ìṣẹ́jú kan wàlá yà sàkìdìmù ẹ̀dàkùn ẹjọ́ sọ̀rọ̀ ẹsẹ̀ fún ìṣẹ́jú kan kó sọ̀rọ̀ arákùnrin yìí ń rí nàbá yìí mọ́tò fọmọ́lẹ́ni asásìkò kú rẹ̀ kú ìṣẹ́jú méjì wọ́n lakọ́ fàyídà já ẹ má máa béèrè pé ta ló pa á mọ́ fàyídá já ajaluhum básìkò kú ti dé la yastakhiruna sa'a kò ní dìṣẹ́jú kan wala yastaqdimun kò sì ní lé a ní tiẹ̀ ń tọ́wà lẹ́yìn síwájú a sì ní tiẹ̀ ń tọ́wà níwájú sí ẹ̀yìn kálukú wa bá ṣe jòkó lẹ̀ yìí kálukú bá kádàrà tiẹ̀ wá. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wọn. حقوق الميت تبدأ عند حالة الاحتضار nígbà wo ni ìwọ wa lérí òkú tó kú ìgbà wo ló bẹ̀rẹ̀ wọ́n ní kìí sígbà tó bá kú tán fínfín gan ló bẹ̀rẹ̀ nígbà tí ń bá ń pọ̀ka kú ló ahlatul ihtidar nígbà tí ò lágbára láti ṣe nǹkan kan mọ́ ọ̀kan náà àwọn olówó ńlá kan ó kó owó tó tóbi owó ńlá sabrod ẹnìkan ọmọ kóòdì tó lè fi gbowó yẹn lẹ́yìn òun nìkan millions of dollars ọwọ́ nìkan mú báyìí wá kó wọn kọ́ torí kò rí sọmọ́ kò rí kọ̀rọ̀rọ̀ sọmọ́ pé kó wọn ṣe ẹ̀kọ́ kóòdì yẹn fún wọn kán lọ bẹ̀ kán lè fi gba owó yẹn wọ́n fún báyìí báyìí bọ́lẹ̀ wọ́n fẹ́ kò rí pè one two three ọlágbá lẹ́nu ẹ̀ wọ́n wá ń pè é àgbọ̀n ah, wọ́n sàtún ṣe báyìí ah. ẹlẹ́mi ti gbẹ̀mí ẹ̀ owó ní bọ́yá ni wọ́n rí gbàdá rọ̀ ló ṣe máa kọ wàsíyà kalẹ̀ wàsíyà ní kọ́ máa kọ ìtọ́jú àwọn èèyàn àti ibi tó wò rẹ̀ àti property rẹ̀ wà kọ́ máa jẹ́ pé òsì àti ìṣẹ́ làwọn ọmọ rẹ̀ wà fi sáyé lẹ́yìn ìgbà wọ́n bá lọ tán àwọn ẹni ẹlẹ́ni wọ́n máa náwó ẹ̀ o fowópamọ́ fún ìyàwó o fowópamọ́ fún ẹbí àmọ́ fowópamọ́ fún rẹ̀ wábi kọ́ sí kó sì wà níbi tí wọ́n ti tètè rí wọ́n nígbà tí òkú bá fẹ́ kú tí ń pọ̀ka kú yìí ìgbà yìí gan ni ìwọ rẹ̀ bẹ̀rẹ̀ lérí wa alákọ̀ọ́kọ́ tẹ̀lé kínú hù á máa wí la ilaha illallah sí lẹ́nu anabi ni lakinu mautakun la ilaha illallah anabi ni àwọn òkú yín ẹ máa gbìyànjú kẹ́ máa wí la ilaha illallah nígbà tẹ́ bá rí i pé faman kana akhiru kalamihi la ilaha illallah anabi ẹni tó bá jẹ́ pé la ilaha illallah ló wí gbẹ̀yìn dakhala aljanna yóò wọ aljanna la ilaha illallah la ilaha ẹ̀rà máa wí ẹ̀ràn létí ẹ̀ sì ní jágbe má anabi ṣe bẹ́ẹ̀ fún ọmọ yahudi kan tọrẹ tanabi lọ lẹki gba anabi débẹ̀ anabi la kọ́nà rẹ̀ kí ni anabi ní kọ́ máa wí la ilaha illallah ó sì wí fa asilama ó sì gba islam. islam anabi tún ṣe fún Abu Talib Abu Talib jẹ́ ẹ family titi ẹ ó ní ya am ìwọ àbúrò bàbá mi kul la ilaha illallah sọ pé la ilaha illallah uhaju laka biha indallahi yawm al-qiyamah la ilaha illallah tó wúyẹ tó sì dẹ́mi rẹ̀ tó gba Islam ń bọ̀ sọ̀fọ́lọ́njọ́ al-qiyamah kọ́lọ́ mọ́fìọ́ sínú òun gbọ́ òun lòun ò wí lòun ò onílérí ojú ọ̀nà àwọn bàbá wọn ìṣẹ̀ṣe àwọn bàbá wọn lòun ó kú lélérí ọlọ́run ni wọ́n fẹ́ni tó bá wù mọ́ni káwá máa ká Yasin nígbà tó kù fẹ́ kú àwọn àlùfáà ní bídí àtúnlá àṣìlálà àti suratul Mulk ká máa kà á tó òkú bá ń pọ̀ ká kú wọ́n ní kọ̀fẹ́sẹ̀ múlẹ̀ ẹlẹ́ẹ̀kejì alìsítísílámù li qadarillah tó bá ti dákẹ́ báyìí á kà sára á wà á gbà fún kádàrọ̀ ọlọ́run kí ni kádàrọ̀ ọlọ́run idha jaa ajalun tásìkò tí kálukú bá ti dé ìdá àkọ́kọ́ sọ ni pé inna lillahi wa inna ilayhi raji'un àsìkò rẹ̀ ni tẹ́yìn bá ti gbà fọlọ́wọ́n bá pásìkò rẹ̀ ni ẹ̀ ní máa lọ lè wádìí pé ta ló pa kí ló pa talọ́wọ́ ni kò tíráfù o bí o tíráfù náà ìjọ náà ni ó kú tẹ́lẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ní wàlá nabluwannakum bishay'in minal khawfi wal ju' ẹ máa retí aláàní dàáyín wò àyà Qur'an bishay'in pẹ̀lú tíntín minal khawf nínú bẹ̀rù wal ju' nínú ebi wa naqsin minal amwal nínú kówó ọmọ sí lọ́wọ́ yẹn kọ́lọ́ tàyàn ló sì fẹ́rẹ́ kọ́lọ́ ń gbowó lọ́wọ́ yẹn fẹ́rẹ́ kọjá ọmọ ta kówó dínkù wọ́n samara kí nǹkan oko kọ́mọ yọ dáadáa ọlọ́ọ̀ni máa fi dán yín wò ọ̀nàkìsìn mìíràn àmúwálì wọlé ànfùsì wọlé ànfùsì ọlọ́ọ̀ni yín máa pa àwọn èèyàn fún yín yín máa pa àwọn èèyàn fún yín ọ̀ṣọ́gbọ́n tó ń dá bá bu ọ̀kọ́kú ó mú ọ bọ́mọ ọ̀sáájú ọmọ gbẹ bí bàbá ọ̀sáájú bàbá ọgbẹ ọlọ́run ọba ní ìyín da yín wò ní kò sẹ́ni tí ó yẹ ẹ́ bọ́bá ti wá débẹ̀ ọlọ́run ní alladhina idha asabathum musiba àwọn tí musiba bàbá qalu ètí wọ́n máa sọ ni pé inna lillahi tiwa lọ́lọ́run inna lillahi ọlọ́run ló ní wá wa inna ilayhi raji'un ọ̀dọ̀ rẹ̀ la padà sí ulaika alayhim salawatun min rabbihim wa rahma ọlọ́run láwọn tó bá ní inna lillahi wa inna ilayhi raji'un nígbà tí ẹnìkan bá kú fún wọn èmi ọlọ́run bá òun ń ṣe ìkẹ́lẹ́ wọn lérí èmi ọlọ́run kẹ́ wọn èmi ọlọ́run ọba ń ṣe àánú fún wọn wa ulaika humul muhtadun èmi ọlọ́run ọba ó sọ fún yín pé àwọn ènìyàn ni wọ́n mọ̀nà o àwọn ọ̀tọ́ ká sára tí wọ́n sọ pọ́dọ̀ ọlọ́run ọba ni ó ti wá ẹni tó bá dọ́dọ̀ ayé ló ti wá ń gbọ́ ọlọ́run ní kọ̀mọ̀nà báyé balẹ̀ ayé tó bá lágbára kó fẹ́ pààyàn ni agbára ni ó yẹ kó fi sẹ́mi ara rẹ̀ ó yẹ kó fi kó fi ra bàbá rẹ̀ kó fi ra ẹ̀mí bàbá rẹ̀ àbí ẹni tó lágbára ti pààyàn ó yẹ kó lè yèèyàn àbágbára tí wọ́n fi pààyàn ó lè yèèyàn lọ́dọ̀ rẹ̀ ọlọ́run láwọn tó bá ti ní ọlọ́run nìkan ní pààyàn ọ̀dọ̀ ọlọ́run náà láti ń lọ anabi ni idha hadartul marida tẹ́bà lọ́lẹ̀ kí aláàrẹ̀ awil mayyita abẹ́wà lọ́dọ̀ òkú tọ́sẹ̀ kú tí gbogbo ẹ̀ ń gbóná fakulu khaira anabi ni dáadáa ni ẹ máa sọ o ẹ máa sọ̀sọ̀ kú sọ o ẹ máa ṣe pèlè ra yín o ìgbà wa o eléré rẹ̀ kan tó kú o gbogbo wa ibo láwa lọ báyìí ẹni tá a máa ń sátọ̀ náà ẹni tá a máa ń sálọ lébá náà ẹ à ibo láti bẹ̀rẹ̀ ẹ̀yin náà ti gbọ́ ọkọ òun ti kú ìyàwó òun ti kú ta ló tún kú báyìí wọ́n ní màmá ṣépè má màmá sọ̀sọ́kùsọ̀ anabi ni fa'inna malaika yu'minuna ala ma taqulun tó láwọn malaika ma sàmì lérí ní tẹ́yìn bá ń sọ ní tẹ́yìn bá ń sọ lásìkò tó gbóná yẹn malaika ma sàmì lérí tẹ́yìn bá ní ta ló tún kú ọlọ́run ò ní tọ̀ òsì ní kú ma àwọn màláíkà kò ní àmì kò ní kùmà ọlọ́run sọ níbẹ̀ nínú ẹ̀ ádámù nìyáha ká Kama ma kanra Kama ma fèrè gbálẹ̀ ẹlòmíì ọmọ tàkìtì láti inú léta ẹlòmíì yóò bọ̀rọ̀ alẹ̀ báyìí lóbìnrin wọ́n sẹ̀sẹ̀ máa ń faṣọ sílá olùgbàgbọ́ òdodo ẹ̀ ṣe bẹ́ẹ̀ látùkọ̀ àwọn lárúbáwá tí wọn bá ní lágbájá kú àwọn sì kì ọwọ́ bọ ọrùn aṣọ báyìí wọn sì fà á pẹ́ẹ́ ní wọn bá máa ní wọn hò ni wọn pè ní àníyá anabi sallam anabi ní ẹ má máa sunkún tí gbogbo ará àdúgbò máa gbọ́ ohùn yín tí wọ́n ń pè ní nìyá àníyá omi lè máa bọ́ ọ àmọ́ ká máa wá pariwo káwọn ará alẹ́ kejì káwọn náà tún bú ẹkún ká mùsíbà ọba ọ kọ wá pariwo kéré àwọn ará alẹ́ kẹta alẹ́ kẹrin náà tún máa wú látara ariwo rẹ ẹ̀sìn ọ̀fẹ́ anabi ni lẹsa minna anabi ni kìí sara wa máa ń la tọ́ malẹ̀ kòdúdà ẹni tí máa ń gbára ẹ̀ lójú látara pé òkúkú fún wa ṣàkọlì jùlọ bá àbí ń fa sọ̀rọ̀ ẹ̀ ya wàdà àbídáwà ti jà ilé ya àbí ń sípèlè rẹ̀ anabi ilẹ̀ lè má yìí ta anabi ní sẹ́yìn rí òkú tó kú sílẹ̀ yẹn láyọ̀ àdàbà nàbí bá àdìbòkà àlè àlè ọlọ́run ọmọ jẹ́yà nítorí àsunjù ẹkún ariwo ẹkún tẹ̀ ń ṣe kí ṣe kí ẹ ń pariwo ọlọ́ni ẹ ẹ ń pariwo aláyẹ ẹ ariwo tẹ̀ ń pa yẹn lọ́dọ̀ ọlọ́ọ̀ ìtumọ̀ tó ní ni pé ẹ ń pariwo ọlọ́ọ̀ ìjọ ọlọ́run sì kẹ́yìn tí ẹgbẹ́ wọlé kọ̀rọ̀ lẹ́gbẹ́ gbá ọ̀nà kọ̀rọ̀ lẹ́gbẹ́ gbà ẹnìkan ọ̀mọ̀ pé owó lọ́wọ́ nù àpò ráìsì tó ti tó ti gbóni ẹlòmíì tó wá fẹ́ gbé mílíọ̀ wọlé yóò àpò sínú àpò ráìsì àpò sèmọ́ǹdì. àwọn ọ̀pariwo ọlọ́run gba àwọn ọgbẹ́ yàrá àdúgbò ẹ bá dúpẹ́ o tẹ́mi lọ́ọ́ mọ́ gbé wọlé yìí o kò rí bẹ́ẹ̀. Eh, nígbà tí ìdàkejì wá dé kí ló wá dé tó bá wá pariwo àníyá ni wọ́n ń pè àmọ́ omi máa ń bọ́ lójú kómi ọbọ̀ ni sunna kò sọ́gbọ́n tó dà sí yọ máa bọ́ yọ máa bọ́ kò sẹ́ni tí ò ti sun rí nu wa yìí bẹ́ẹ̀ bá ṣe lóun sun rí yọ padà sun àmẹ́gbẹ́ nìkan ò ní sun kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ ànábì náà ṣe kíni náà sùn nígbàtí Ibrahim tó ṣaláìsí ọmọ anabi anabi dúkú báyìí sọ̀rọ̀ sálà omi sì ń bọ́ omi sì ń bọ́ omi sì ń bọ́ Abraham bin Auf ó ní wa anta ya Rasulallah wa nabi wa nabi na wa nabi na wa anta ya Rasulallah kí ló wá fẹ́ káwọ́ ṣe omi sì ń bọ́ anabi ni yabna auf wa ma auf innaha rahma àánú ni ẹni tí ó bá ṣàánú láre omi ò ní bọ́ lójú ẹ innal ayna tadma ojú ọmọ kan mi ojú ń kan mi báyìí wal qalbu yahzan ọkàn wa ó kún fún bànújẹ́ wala naqulu illa ma yuridu rabbana àmọ́ àní sọ àní sọ ti yóò bí ọlọ́run nù àní sọ tí ó bí ọlọ́run ọba nù níta máa sọ ń bí náà ntí inú ọlọ́run máa dùn sí ni kí ni inú ọlọ́run máa dùn sí tí mo ṣe bàbá báyẹn ẹ má jama alhamdulilah allahu akbar ọkàn náà wọn yà wá kálá ìpè ọlọ́run gba ọmọ wọn ọmọ táwí wọ́n ti dájọ́ ìyàwó wọ́n ti dájọ́ ìyàwó fún ọmọ ọkùnrin ọlọ́run wá gba ọmọ yìí ẹ̀gbọ́n tán ni ìyàwó wí ọkọ ìyàwó ọkọ ìyàwó ìyàwó tá a fẹ́ ṣe ọkọ ìyàwó ti kú o alhamdulillah ntí ó yọ ọlọ́run ọba nú òun náà ni alhamdulillah àwọn yóò máa gbé alhamdulillah báwo alhamdulillah nítorí pé àmàrà mi tuntun wà lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run lè fọmọ yìí dákó tó lọ tí ò sì ní tẹ́wa lọ́rùn gbogbo ẹni tọ́lọ́run ti kádàrà tí àti àti àti ti síwájú kọ́lọ́mọdé òkú lẹ́yìn fẹ́ni kọ̀ọ̀kan ọlọ́run agbára ọlọ́run bá wa. wa inna bi firaqika ya Ibrahim lamahzunun ah, ìwọ Ibrahim ah, ìyàtọ̀ yàwá yìí fífi wálẹ̀ tó fi wálẹ̀ inú wa ò dùn o anábìlẹ̀ sọ bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ àtàwọn ìwọ̀ sùyánà tòlùmáyì tó bá ti wá délẹ̀ tán àní máa sáfòkù yìí tó rà jẹ́ǹjẹ́ àjọ mu tẹ́lẹ̀ náà ni a wá ṣàtúnṣe rẹ̀ kò lè dáwẹ̀ mọ́ kò lè dáfọnu mọ́ àwọn aláwa á fọnu fún á sàlùwàlá fún á fọwọ́ pa ojú rẹ̀ dé á dasọ̀ bò lérí ìwọ̀ wa ní fún lẹ́yìn náà àwẹ̀ níwẹ̀ ti Islam tó bá dé pé ó sọ pé ẹnìkan ni kọ́wẹ̀ òun ẹni tó sọ pé kọ́wẹ̀ òun náà ni alọ́lẹ̀ pè òun náà lọ́ máa wẹ̀ àfàsọ tuntun sí la pàfọ́mù sí nítorí pé ẹnu wọn bá tá a gbé láti ilé wọ sàárè yẹn àfẹ́ kórùn òun ní máa fi pàfọ́mù sí rẹ̀ látẹ́lẹ̀ òun ní sì máa ń wẹ̀ fún rẹ̀ tẹ́lẹ̀ òun ní máa ń fọnù fún rẹ̀ tẹ́lẹ̀ àmọ́ kò sí ẹ̀mí ẹ̀mí tá a fi ẹ̀mí ti ń darí ara ẹ̀mí yẹn ti lọ eríkèéríkà ara òṣìṣẹ́ mọ́ ìwọ wa ni ká bá ṣe ẹni bá báyàn ṣe wọ́n bá ṣe tiẹ̀ náà ẹni bá ti ń sáfòkù abẹ́lẹ́ nǹkan lọ́mọ fi rú ẹsẹ̀ sàn. ìwọ wa lérí òkú tó ga jù jàmá tó ga jù tó ga jù onímọ̀fẹ́ sọ yìí òun náà ni ká mobilize àwọn èèyàn as much as possible báwọn èèyàn ṣe pọ̀ gan-an láti kírun sí la eléyìí nìkan ti tu ọ́ tó bá sin kan mẹ́mọ́ nǹkan ni mùsùlùmá tó bá jẹ́ mùsùlùmí àmọ́ tó bá jẹ́ káfíìr tó bá jẹ́ káfíìr ẹni kírun síla kódà ẹni wẹ ẹni wẹ ti islam ẹ sì ní faṣọ funfun síla ẹ sì ní sin síte àwọn mùsùlùmí ọlọ́run bá ní wàlá tusalli ala ahadin minhum mata abada ẹ má kírun sẹ́nìkan ẹnìkan nù wọn ẹ má kírun síla abada láyéláyé never wàlá tẹkùn àlá kọbúrí ẹ gbọ́dọ̀ dúró létí sàárè rẹ̀ pẹ́ ń sàdúrà fún innahum kafaru billahi wa rasulihi torí kèfèrí ni wọ́n wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ àtànábì wa matu wa hum fasiqun wọ́n kú lérí ẹ̀ ẹni ìbàjẹ́ ni wọ́n wọ́n balẹ̀ jẹ́ ni ẹni tí bá ń ṣe kèfèrí àti ń balẹ̀ jẹ́ ni ẹni wọ́n dá má kẹrùn sí òun lẹni tí ń jáse jẹ òun lẹni tó so nǹkan mọ́lé ẹni tí ń so nǹkan mọ́lé òòkà kùsànrín ẹni tí ń wẹgbẹ́ ayé ẹni tí ń sẹgbẹ́ òkùnkùn ẹni tí ń ṣe opc àfọ̀njálà bíi ti ń tẹ yẹpẹ ẹni tí ń dafa ẹni tí ń gbé kùrìbá tí ń gbé ìpèsè lọ sí eréta mẹ́ta gbogbo òran kèfèrí mẹ́ta lọ́kan kò sọ́lọ́ gbogbo wọn kèfèrí gbogbo ọlọ́ni wala tusalli ala ahadin minhum mata abada ẹ má kírun sẹ́ni kan lánàá tọ́wọ́ jẹ́ pé èèyàn wa ni tí èsè mùsùlùmí tọ̀ ọ̀ràn àyàn ni ká sin àmọ́ kìí sọ̀rọ̀ àyàn ni ká ṣe kí ni ká kírun sí la anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni maami muslimi. muslimi gbogbo èyíkéyìí mùsùlùmí yẹmútu tó bá jáde láyé fọyìsọlẹ àlẹ ìtàlátàtún sàlátàtún sùfúfin minal mùsùlùmí ìlà àwùjàbá ti sáfù mẹ́ta sáfù mẹ́ta ni wọn wá kírun sí i la ànábì ní àlìjánná di ọ̀ràn àyàn fọlọ́n lérí ẹ̀ ọlọ́run sọ àlìjánná dọ̀ràn àyàn lérí ààrẹ láti farakùnrin àbárábìnrin yẹn sínú ẹ̀ sáfù mẹ́ta ẹ bá ti kírun sáfù mẹ́ta ó kéré parí sáfù mẹ́ta ní kẹ́tò nínú ẹgbà wa mi ilà gúfẹ̀rẹ̀ la anabi lọ́lọ́run fèrèjì pẹ̀lú sáfù mẹ́ta ipe ó ṣe ìrorò lẹ́yìn sáfù mẹ́ta ló fi jẹ́ pé n tó lè ṣe fún bàbá rẹ̀ àti yẹ àti àbúrò ẹ̀gbọ́n òkú ẹ̀ oníkẹ́kọ̀ọ́ tẹ́ bá fẹ́ kírun sí la tọ́ba wa jẹ́ ipe òkú yìí ó tún wá kú sáàrin àwọn alùtàwíìdì àwọn alùtàwíìdì òun náà làwọn tí wọ́n oríire tiẹ̀ tún wá pọ̀ anabi ni maami rọ́jìlì mùsùlùmí anabi ni èyíkéyìí mùsùlùmí yẹ mú tìtọ́ bá jáde láyé fayakumu ala janazati arba'una rajulan tí àwọn èèyàn tí wọn ò ju fọ́ọ̀tì péré lọ ogójì tí wọ́n wá kírun sí i la la yushrikuna billahi shay'an gbogbo àwọn tó kírun yẹn kò sẹ́ni tó síngbẹ́rẹ́ nu wọn kò sẹ́ni tó nígbàdí kò sẹ́ni kan tí ń gbèsè ayé kò sẹ́ni kan tí ń sòsà òsà dílé òsà àjọba àjọbọ òsà àdúgbò onítàwíìdì ni wọn ó ní iman ilà ṣàfà ahùnmùlọ òfin ọlọ́run wọn ó sì wọ láàrin tí wọ́n kíni yóò sì ṣèpè arákùnrin tí wọ́n kírun sí la èyí tó fi wọná yóò wà léwà ìjànà ọlọ tí wọ́n bá fẹ́ káwọn fọ́tì tí wọ́n ṣẹ́ bọ́ kí wọ́n kírun sí ọlá ọ̀ràn yẹn ni kó lè darapọ̀ mọ́ àwọn alùsùnà wọ̀dì jamaa tọ́ba ikú sádùúgbò yín àdúgbò yín tí wọ́n ti ń sọ fún yín pé ẹ mú ṣúgà wá àtàgbọ́n àwọn fi ṣiṣẹ́ kan fún yín jàmá mùsùlùmí tọ́da olójú pé ìbọ̀rìṣà lélẹ́yìí àwọn olóòsàn náà máa ń kó jàǹkáwọ̀ kí báyìí tọ́ bọ́bá jẹ́ onímánì ọmọ wàdìjánà rẹ lọ àmọ́ tọ́lọ́ bá ṣàánú rẹ tọ́ bá ní àwọn ọ̀rẹ́ relatives ló ṣe jẹ́ pé ká máa kóra wa káàkiri bá ṣe ń kóra wa káyìí àǹfààní rẹ̀ kò mọ láyé ń bí o àǹfààní rẹ̀ kálukú alájẹ ìjọ abájáde ńlé torí mi ò ní gbọ́pọ́ ní bàbá yìí kún sìnkì mọ́ débẹ̀ bàbá yìí ò ní gbọ́pọ́ lé mi kú kọ́ mọ́ débẹ̀ ẹnìkan ò ní gbọ́pọ́ mo kún nu yín sìnkì mọ́ wà dọ̀rọ̀ èmi ò ní gbọ́pọ́ ẹnìkan kún nu yín sìn kọ́lọ́mọdé ó ti yàfẹ́ ní kọ̀ọ̀kan wá kí n má wà ibi ọba rìn sí àwọn ìjọ rẹ̀ náà wà kí n sẹ́ wọ́n ká káfíra tọ́ba wa jẹ́ kẹfẹ́rí ni kábò bàbá bò mọ́lẹ̀ àmọ́ sẹ́lọ̀ bàbá aláwo èèyàn tí ì ṣe mùsùlùmí nu ẹbí wa àbò mọ́lẹ̀ nígbà tí àbótọ́lìbù kú àbótọ́lìbù wà bá anábọ̀ Muhammad sọ̀sọ̀ ó ní tó bò láṣẹ nígbà tí àbótọ́lìbù Na, náà nígbà tí àbótọ́lìbù kú Ali wà lọ lè bá anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọmọ rẹ ọmọ rẹ yìí òun ni àlefa ẹlẹ́kẹrin òun ni gbàkà àwọn ànábì ẹ mọ̀ bó ṣe tó láàrin ìlú ẹ mọ̀ bó ṣe tó nínú ẹbí bó ṣe tó nínú Islam anabi lèmi náà fẹ́ kú lọ́dọ̀ rẹ̀ ń sìn anabi ni idhabu fawari anabi ni ali ọ̀lẹ́ gbẹ́lẹ̀ níbì kan kó o lè dáàbò bàbá rẹ̀ malẹ̀ la ilaha àfáà tí ń bá ní Abu mùsùlùmí ni pé ó kú ní mùsùlùmí ẹbí ẹ láwọn wo kírun sí la kó lè má ti sìn wọn káwọ wọn ní kéde tọ́lá ìdára láwùkọ̀sọ́ ó sì so olóhùn ó kú lérí ìṣẹ̀ṣẹ̀ ó sì kú lérí ẹ̀ ẹ̀yin wá ń pé nígbà náà bìtẹ́ ní kọ́ ìlà ìdára láwùn yẹn yóò ti wí sínú. àkàrà tó ànábì ní ali idihab fawari máa lọ lọ lè bò mọ́lẹ̀ ànábì òpin ẹja lọ lè bò mọ́lẹ̀ torí pé bàbá tiẹ̀ ni bàbá rẹ tí o bá jẹ́ lẹ́sìn tó bá ikú ọ̀ràn yẹn ni kò bó lásìkò kọ́mọ máa rùn sí wọn ládùúgbò àmọ́ ò ní kírun sí la ò sì ní sàdúrà fún mọ̀kánálí nábì ọlọ́lá nábì ò tó bẹ́ẹ̀ walladhina amanu àtàwọn olùgbàgbọ́ òdodo an yastaghfiru lil mushrikin kí wọ́n máa tọrọ àforíjì fáwọn olóòṣà àwọn tó kú sínú òòṣà lẹ́yìn islam gbogbo ẹ̀sìn tó kù ẹ̀sìn òòṣà ni islam nìkan lẹ́sìn inna dina indala ilẹ̀ islam bọ́lá ọ̀sẹ̀ sọ́ni àbí mọ̀sọ́ bẹ́ẹ̀ ta lẹ́yìn náà ètò tó kù tá a ṣe fún òun náà ni pé dafunuhu fi makobiri muslimin awa gbé lọ sí tẹ́ sẹ́ẹ̀rí kálọ̀ lè sin òkú sí tẹ́ yẹn oríire lọ́wọ́ àbẹ̀ ọba súnà mu ó tún wá jẹ́ àǹfààní fòkú wọ́n ní torí pé anabi sọ̀rọ̀ sálàm gbogbo ẹni bá ti kú lásìkò anabi anabi àmà sọ fún wọn pé ẹ lè sìn sí ìtẹ́ bàkẹ́ẹ̀ bàkẹ́ẹ̀ ní lórúkọ tẹ́yìn wọ́n níjọ́ kan anabi sọ̀rọ̀ sálàm anabi wà lọ sí bàkẹ́ anabi ní asalaamu alaykum ahla dar kawmi muminin aláfẹ́ ọlọ́kọ́ mọ̀ bẹ fún gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí o ẹ̀yin olùgbàgbọ́ òdodo wa inna insha allahu bikum lahikun àwọn náà ń bọ̀ o allahumma ekfere li ahli bàkẹ́ ilgarkad ọlọ́run ọba gbogbo àwọn tó wà ń bà kẹ́ yìí ní makabara yìí sẹ́mẹ́ntìrì yìí ọlọ́run bá ní fẹ́ríjì gbogbo wa kásìn kú sílé àṣà ni tẹ̀sìn tako wájú lé ẹ̀yìn lé ọkọ̀ sínú wíìlì rẹ ni pé ẹ̀yin ọmọ ayé mà àárẹ̀ yìí mo lè má bàjá ìtẹ́ àwọn mùsùlùmí ni ẹ gbé mi lọ sórí gbogbo ìtọ́bákùnrin ẹjọ́ tí wọ́n rò kò sọ̀rọ̀ mbẹ́ anabi muhammad sallallahu alaihi wasallam anabi ni bu'istu li ahli al-baqi'i li usalli alayhi anabi ni wọ́n gbé mi dìde ńjọ́ kan jìbìrì ló wá bá mi ọlọ́lọ́ ní kí n dìde kí n lọ tẹ́ kí n lè ṣàdúrà fáwọn tó wà ní bàkì táwọn èèyàn bá ń gbókù wá sí itẹ́ wọ́n máa ṣàdúrà fún gbogbo èyí tó wà ńbẹ̀ àǹfààní tó jẹ nìyẹn ọwọ́ adákẹ́sẹ́ ń kùlé ẹnìkan ò débẹ̀ kan lọ́dún méjì wọ́n sì ẹ̀ wọn bẹ́ẹ̀ mọ́ báwọn èèyàn bá kọjá nítẹ́ gbogbo àwọn nìkan mọ̀ ní asalaamu asalaamu aleykum aladari kawmi mumini gbogbo yẹn tẹ wà ní tẹ́yí o ìkẹ́ ọlọ́run kọ́ bá yín o Allahumma ikfiri lahum ọlọ́run fẹ́rí jìn wọn àwọn náà ń bọ̀ o nígbà wọn nígbà tó sí ní tẹ́ tí wọ́n bá wá ń ṣàdúrà fáwọn tí yín wà nínú ìtẹ́ bó o ní o ṣe wá jàǹfààní àdúrà yẹn lẹ́yìn náà ìmọ̀ ṣèkú sílé ìmọ̀ ń balẹ̀ jẹ́ ni bọ́ọ̀ bá lọ lọ́tẹ́ ọ lọ́tẹ́ ẹ má gbé bàbá lọ́tẹ́ o wọ́n lè dùn ya wọn nù ní o wọn ò sì ya wọn sí ilé o lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta ọdún ibo ni wọ́n padà ra lé nì àbá Hausa àbá ọmọ ọmọ Benin bóò ni ó ti sàárè rẹ jẹmọ yẹ kọ́kọ́ wú gbogbo aṣọ dànù ná kọ wá lọ́tẹ́ kó jòkó síbẹ̀ kó sinmi síbẹ̀ sẹ́yìn olóore yìí tó máa ń fa ń gbà mí tọ́jú pé kéèyàn sì jòkó lérí sàárì òkú ó burú jáì wọ́n wá jòkó lé ọ lérí wọ́n lọ́wọ́ adé sábàbí tí wọ́n fi wọ́ná nítorí pé wọ́n ń jòkó lé sàárì rẹ̀ nígbà míì yìí máa ń ṣokùnfà kí wọ́n dírẹ́tì sàárì tiles òkúta funfun àwọn míì àwọn míì tí wọ́n tún kọ́lé tí wọ́n lérí nígbà míì máa ṣokùnfà tọ́bajá àfa àgọ́jẹ́ nìkan tí ó gbajúmọ̀ ológun lákan àbí onídán kan àbá àfa tó ń pẹrẹ ní àfa torí àfa súnà kan ò ní pé kán sùn lé àfọ̀nbídé àníọ̀jẹ̀ wọn wà kọ́ lé lé lérí ibi wọn padà wá di ojúbọ ojúbọ tá a nílé kó yìí ọlọ́ọ̀ni kan lọ́mọ yẹ ojúbọ tó wà ní lọrin ọlọ́ọ̀ni kan lọ́mọ yẹ ojúbọ tó wà ní kàwùlà ọlọ́ọ̀ni kan lọ́mọ yẹ ojúbọ tó wà ní Sudan fídíò kan wà lọ́wọ́ mi èéfì hàn ẹni tó bá fẹ́ wò bí amọ̀lẹ́sọ̀rọ̀ sí wọ́sàpù ẹni tó bá ní nábàámi lọ́wọ́ ibi wọ́n ti kọ́ lélẹ́ sàárè àfa kan wọ́n wá ń tàwáfù rẹ̀ bí gbàdéyìn bá ń tàwáfù kábà wọ́n wá ń jà lójú ọ̀nà ojú ọ̀nà tọ́ba tọ́ abáwọlé sàárè tí wọ́n bá ń ṣe níbi kan kódà àdẹ́bí ni Abu Huraira òun lọ́gbà àdínsìn yẹn wá ọ̀kan nínú àwọn àlùfáà tí wọ́n pokàn ní jábìrì bin abdullah òun náà gbà wá ó ní náà rasul ó lànà bí kọ́ an yóò jà sọ́sọ̀lù kọ́fù ká máa dírẹ́sì sáré wà á yóò ká àdà àlè àbí ká máa jòkó lérí sáré wà á yóò bùnà àlè àbí ká máa kọ́lé muslim anabi dídí sàdúrà ńgbà tó fẹ́ jáde láyé anabi ní allahumma la tajal qabri wathana yu'bad wọ́ọ́lọ́hún ọba o má ṣe sáré mi ní ojúbọ táwọn yẹn máa wá bẹ́ẹ̀ tí wọ́n máa fara lọ tí wọ́n máa ní kọ́dá fáwọn tí wọ́n máa yí lọ tí wọ́n máa yí bọ̀ sọ́lọ́ wọn lè gbàdúrà rẹ nínú yàrá yìí bàbá lòun súnmọ́ ju kásán lọ ọ̀wọ́n ń lọ bí sàárè sẹ́wù kan sẹ́wù ńlọrin wọ́n ń lọ Sudan wọ́n ń lọ sí Kaula awwalu man dufina fi islam àkọ́kọ́ ẹni àkọ́kọ́ sinsin tẹ nínú islam Uthman lórúkọ ẹ ibùn Mas'ud Uthman ibn Maf'un òun ni àkọ́kọ́ tí wọ́n kọ́ gbé dé tẹ́ báyìí nínú Islam táàpì máa pé tẹ́ ni mùsùlùmí máa ń gbé òkú lọ kò sí nínú Islam káwá pé wọ́n ní ọmọ Ìlọrin ni nígbà wá kú sájégúnlẹ̀ wọ́n ní ká máa gbé bọ̀ wálé torí kíni àtilẹ̀ Ìlọrin àtilẹ̀ ajégúnlẹ̀ kíni yàtọ̀ láàrin méjì ibi òkú bá ti kú sí ibẹ̀ náà ní ká ẹ sí sí awusa tawusa bá ń lọ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ nínú tírélà tí wọ́n wá kú síbi ìdá tọkàn kú nu wọn síbi ìdá ẹ̀gbọ́n tawusa sọ yóò sì pélé anitọ o ti yá kárẹ o o ti kú o a sì ti sin ẹ̀sìn lónìí wọ́n gbẹ́lẹ̀ bẹ́lẹ̀ wọ́n kiri sílá wọ́n sì tọrọ ibi ìtẹ́báwá bẹ́ẹ̀ wọ́n sì sin síbẹ̀ a máa rò fifty thousand hundred thousand ẹ kó wàhálà sínú ayé àwọn yìí àtọ̀hún àti ibi ebi náà lè jẹrà náà nígbà tí àwọn tó kú ní Uhud tí wọ́n kú tí wọ́n lè jagun Uhud pẹ̀lú ànábì gbogbo àwọn sọ̀hábà yìí àwọn seventy ni wọ́n kú síbẹ̀ àwọn sọ̀hábà tí wọ́n kú wọ́n wá gbé wọn ní kọ́kọ́ lọ́rùn báyìí ẹ̀jẹ̀ wá ń sàn wọ́n wá ń rù wọn lọ́kọ̀ọ̀kan ànábì níbo lẹ́ ń rù wọn lọ wọ́n làwọn rù wọn lọ Madina anabi ni madina bawo ẹsìn wọn síbi wọn kú sí dán wọn dọdọ ọlọmọba dán kò sínú islam a máa gbókù káàkiri alihukuku bá dá dáfún tá sin òkú gbàrà ìwọ tí ajẹ́ àbí ìwọ̀tọ́ jẹ wá àdùn àwùláhù a máa ṣàdúrà fún tába ti bọ́ mọ́lẹ̀ gbàrà á dùn gbogbo wa bí ìṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ máa tá a máa wí àní wí papọ̀ a máa tọrọ pé ọlọ́run aláwọ̀ máa fẹ́rẹ́ la o wọ́n tẹ̀ bìtì o ọlọ́run bá bá wa fẹ́rẹ́ jẹ́ ní tá sìn ọlọ́run ọba bá wa fi lára balẹ̀ kó lè dáhùn béèrè tí ó dáhùn nísìnyí mú kádà ti nàkiri wọ́n yọ sí ọ̀ràn yẹn ni kò gbàgbọ́ bẹ́ẹ̀ wọ́n wá béèrè béèrè mẹ́ta gbogbo certificate BSc NC eh, doctorate PhD professorship wọ́n fún doctor láì kàwé gbogbo certificate iṣẹ́ abẹ́ ọmọ pàkí ọmọ abẹ́ lómi doctor tó ní kàwé wọ́n fún ní doctor láì kàwé gbogbo sàtífíkẹ́ẹ̀tì tá a gbà níjọ freedom àwọn fani gbogbo oyè oyè ayé kò ní sí kan tí ó wúlò mọ́ yóò wá kú ìbéèrè mẹ́ta ma rọ̀bùkà tani ọlọ́run bá rẹ̀ wa ma dinuka talẹ̀sìn rẹ̀ wa ma nabiyuka talanabi rẹ̀ tó bá jẹ́ni tí àárín wa tọ́lọ́run bá dà ò ní lè sọ pé Allah lọ́lọ́run rẹ̀ ó lè máa tàn wá ń bí kájọ́ máa ní Allah Allah la ilaha àbí kó o sì wà ní ẹgbẹ́ awo tọ̀ àmọ́ yóò kílẹ̀ àlọ́hùn bọ́ọ̀ bá ṣe súnà súnà tá pariwo rẹ̀ yìí o ò lè sọ pé ànábì lòjíṣẹ́ rẹ̀ torí ọ̀tẹ̀lẹ̀ bọ́ọ̀ bá ṣe ìsìláàmù máa ṣe gbé wá tí wọ́n ní báyìí ní ìsìláàmù tí wọ́n ní báyìí ní ṣéwù rẹ̀ sí ni kò ṣe tí ò sì lẹ́rìí kanu tíra ọlọ́run alukurani àti sunna ó ò lè sọ pé ìsìláàmù lẹ̀sìn rẹ̀ torí pé ọ̀tọ̀ lẹ̀sìn tó ṣe kíni tó ṣe ọ̀hún ti aṣọ láyìlá àyìnlá ọwọ́ ni wọ́n sọ pé ìsìláàmù lẹ́sìn rẹ̀ ṣé ìsìláàmù ló gbé yín wá òun lùlù bàndírì ní mọ́sáàsì mọ́sáàsì ojú òsè òtí ọ ní mọ́sáàsì. ẹni tí ń lọ ìsọjí tí ń lọ sọjẹ lọ́dọ̀ àwọn àwọn àwọn òpùrọ́ yìí èyí tí ò lówó tó pè é káwọn èèyàn wá kó wọ́n sọ wọn dolówó yìí. ọwá ọwá lọ́nu onígbàgbọ́ tó bá nígbàgbọ́ nínú ẹ̀sìn kan ò ní wá gbára lọ́bẹ̀ níbo ti wà ń bẹ̀ ò ti dára wọn o lè sọ pé islam lè sin lẹ́tọ́ wájáde láyé ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ìbéèrè bá ti fèèlì ó ti bẹ̀rẹ̀ ẹ̀yà wọ́n ni ìyàtọ̀ wá bẹ̀rẹ̀ ní díẹ̀ ní nínú èyí tí ó jẹ́njọ́ kẹ́yàm kọ́lọ́mọ sọ̀wálẹ̀ ní ìyà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn islam ṣẹ̀rí taba ti sàdúà fún taba yìí taba ti sàdúà fún ọlọ́run máa ń wọlé àdúà yẹn yóò jẹ́ kára rẹ̀ balẹ̀ láti dáhùn béèrè anabi a sọ pé istaghfiru li akhikum ẹ tọrọ àforíjì fún maya yín wasalu lahu tathbit ẹ bá lọ́hùn ẹ bá bẹ lọ́hùn kọ́lọ́hùn bọ́ fi lára balẹ̀ láti dáhùn fa innahu al-ana yus'a torí pé wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ báyìí o wọ́n béèrè jama wallahi they will ask you wọ́n béèrè maratibu din mẹ́ta náà talọ́lọ́ talanabi tààrà sí ọ ta ọmọ ìyá yín ti ń bẹ nínú ìṣòro yìí ṣé èyí tó kù tó yẹ ká ṣe fún un oyè lẹ́yìn ìgbà tó jáde láyé tán ara ẹ̀ náà ní ká bẹ lọ́wọ́ bá fún un ìṣòro tí ó ní láàrin àsìkò díẹ̀ yẹn kọ́lọ́n sànú ẹ̀ pẹ̀lú ẹ̀ lásìkò anamsa sọlám boko bá ti kú wọn bá la wọn lù mọlẹ onípe ní akẹr àyìn kọfura akẹr nígbà anabi de anabi ni la akara fili islam la akara fili islam anabi ni kápá màálù ń jó kúkú ká máa wá jẹ anabi inú islam kọ́ wa àfa àtàdísì yíyé kò tó nǹkan ńgbà òkúkú tí ń fèsì wàhálà nù sàárè tẹ́ ti ń fèsì lọ́wọ́ tẹ́ wá lẹ́yìn tí ẹ máa jẹ màálù ni màálù ti kíni. kíni èyí tó kù jama tá bá ti kú ní tẹ kálukú wa máa wá gbalé wa lọ ẹtò ṣíà ẹ̀yin ọmọ òkúdà àwọn táwọn láti amẹ́ríkà dà àwọn ọmọ rẹ ọlọ́ni ọ̀dà fún yín ẹ bọ́ bì àwòkọ́ alùsùn lè ṣe torí kò sínú pèlè ànábì wọ́n ní bá ti kú ní tẹ́ ànábì ọ̀sọ̀ fún gbogbo wọn pé tẹ́ bá ti ṣàdúrà fún tán kálukú yẹn máa gbalé lọ. sọ wọn bẹ. naam naam anabi muhammad sallallahu alaihi wa sallam tí wọn bá ti tọrọ àdúrà fókun tán báyìí kálukú ọmọ lọlé ẹyọ màyánu ṣé kí n sọ òdodo tó wà títí táwọn tó lọ itẹ́ ni tí wọ́n fi gbá àwọn náà lọ́tẹ́ kò sí àpèjọ kankan mọ́ títí táwọn ènìyàn náà fi lọ lè bá kò síjọ́ mẹ́ta kò síjọ́ mẹ́jọ kò sọ́dún kan kò sọ́dún mẹ́rin kò sógójì ọjọ́ ìpè ọyẹ ẹ̀jẹ̀ àpàdé ọyẹ ẹ̀jẹ̀ àpapọ̀ kí n là ń ṣe à ń ṣe sàrà ń ṣàlàyé sàrà fún láìpẹ́ kí n là ń ṣe à ń ṣe fìdáwò kò sí ti ń jẹ́ mẹ́nu ẹ̀sìn Islam àwọn olóòṣà ni wọ́n máa ń ṣèje àwọn ni wọ́n máa ń ṣèje àwọn olóòṣà nígbà wọ́n yá làwọn afọ àwọn ilẹ̀ Yorùbá náà wà òkú yọ̀dá nígbà tí àwọn olóòṣà ń ṣe èje ẹjá wa náà máa ń kò sínú tíra kan látòkè délẹ̀ ní gbogbo àgbáńláyé mo pè é tí wọ́n ti sọ pé ànábì ó jòkó ọjọ́ mẹ́ta àbójòkó ọjọ́ mẹ́jọ àbójòkó forty one days a máa ṣàdúrà fún àdúrà máa ń bókù ẹni bá ládùúgbò bókù ọ̀pọ̀ alukurani rọ rọ́bì fèrèlì wàlíwàlì dáyà àbí ọlọ́run fèrè jìnnì àtàwọn òbí mi àwọn òbí rẹ̀ wà dáyé ànábì nù wàbí ta wọ́n ti lọ àwọn máa ń ṣàdúrà fókù àdúrà sì máa òkú bá a ṣe ń ṣe é lọ́yàtọ̀ sí bá ànábì ṣe ń ṣe tiẹ̀ níta fẹ́ kọ̀rẹ́tì ni gbogbo yín náà lẹ́ẹ̀ máa rántí òkú yẹn lẹ́yìn nìkan àtọ́lọ́hún ọlọ́run ọlọ́run bá ẹbí ọmọ tọrọ ọ̀rẹ́ ọmọ tọrọ àwọn ojúlùmọ̀ ọmọ tọrọ ará àdúgbò náà ọmọ tọrọ fún gbogbo alájọ ọmọ tọrọ àdúrà fún òkú yìí eléyìí ni ìwọ̀ tí òkú jẹ wá ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam nítòkù ni pé ṣe rí òkú yẹn ara ń tó lè ṣe tẹ́mi òjò orí ṣe má òun ni kò san gbèsè tó wà lọ́rùn ẹ̀ a máa wá lọ́gùn ẹ̀dákùn ta lọ́jẹ́ lówó kọ́dà àdè sọ mọ́sálásí àwọn bàbá mọ́mú tó àfáwọn tó lọ láìpẹ́ yìí ẹ̀dá kúta lọ jẹ lówó sáàdù ọmọ àtúwálì ó lè bá nàbì ó ní ẹ̀gbọ́n òun ó gbèsè ọgọ́rùn-ún mẹ́ta díríàmù ànábì ní yà lọ lè san inna akhahu mahbusun bidaynihi ó rí ọmọ ìyá rẹ̀ tó wí ni wọ́n ti di lọ́wọ́ láti wà àlìjánà bìdáyì nìyí nítorí gbèsè tó wà lọ́rùn fati abuwa fakde ya tètè lọ lè san gbèsè rẹ kí wọn lè túrú rẹ wọn ti di lọ́wọ́ mahabus ẹyọ maya mi nílẹ islam gbèsè tó bá jẹ máa kọ lẹ o ẹni bá jẹ gbèsè oníwàlìjánà o wọn ni wọn bá tẹ òkú kan lẹ bá anabi ṣe ní agbára tó tádùá rẹ̀ ṣe máa ń gbà tó tí wọ́n bá ní anabi òkú rẹ̀ o anabi ò ní àlẹ́ ìdẹ́yìn sọ́jẹ́ gbèsè tí wọ́n bá lọ́jẹ́ gbèsè anabi ò ní fasọ́lù ala akhikum aw kama qala sọ́sọ́là anabi ò ní ẹ kírun sí ọ̀rẹ́ yín la èmi ń lọlé nítorí pé àdúrà anabi ò gbégbèsè kú lọ́rùn rẹ̀ kátó wá pé láyéláyé làlá àṣìtàfọ́lá ọgọ́rùn-ún àwọn jàmá rẹ̀ ẹni bá jẹ gbèsè kọ́ máa ṣàdúrà o kó sì tètè kọ́lẹ̀ torí ẹ̀mí lè bọ́ lẹ́yìn náà àwọn nǹkan tó fẹ́ ṣe ní sàárà ọkọ̀ọ́lẹ̀ àwọn tí wọ́n ràn ọ́ lọ́wọ́ àwọn ni wọ́n wà bọ́ ṣe ìbá ń kọ́ mọ́ṣáláṣí ìbá ń gbẹ́ kànga mo promise ọmọ ọ̀dọ́ mi tí yọba mi ṣiṣẹ́ ìbá ń da lọ́la kan báyìí àmọ́ gbogbo ọ̀gbọ́dọ̀ ju ìdá kan nínú mẹ́ta lọ gbogbo ń tó fẹ́ fi ṣe sàárà lẹ́yìn rẹ̀ nítorí àwọn ọmọ rẹ àtìyàwó rẹ wọ́n jogún rẹ ọlọ́ni fama badalahu ba'da ma sami'ahu etí òkú bá kọ́ lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ èèyàn rẹ̀ tẹ́ ẹ bá chẹ́ǹjì ẹ̀ fa innama ithmuhu ala alladhina yubaddilunahu ẹ̀yin lẹ́gbẹ̀sẹ̀ bẹ̀ inna Allaha sami'un alim èmi ọlọ́wọ́n bá ń rí yín ń gbọ́ yín mo yín kí n lọ́kọ̀ yín <laughs> ẹ fi lẹ́jọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà ìdárò táǹpẹ̀ ní tazia sẹ́rí ká lè dárò yìí ọ̀ràn yẹn nínú ẹ̀sìn wa anábì ní ma asa àkọ́ olùmọ́mìnà ẹni bá lè dárò ọmọ ìyá rẹ̀ fi musibati yìí lérí ọ̀fọ̀ tó ṣẹ̀ kasa ọlọ́ ọ̀húnlẹ̀ta xadìrọ̀ yahburu biha yawm al-qiyama ọlọ́wọ́ daṣọ aṣọ tuntun aṣọ tó da ọlọ́wọ́ da fún lọ́rùn tí ó sanlẹ̀ sanlẹ̀ sẹ́rí ibi àti ń dárò yìí ibẹ̀ ni òkú ti wọlé eléyìí lóun wá dárò ó jòkólẹ̀ tòun wá dárò ó jòkólẹ̀ tòun wá dárò ó jòkólẹ̀ ilẹ̀ wa kún wákàtí kan wákàtí méjì wákàtí mẹ́ta kálukú wá ń pé ah, ẹ lómi olóko wa pé ah omi látàárọ̀ omi ò ní ràn wọ́n ẹni tó fọṣẹ ẹ ẹ sáyẹ bá ara kankan wá ń tàn bẹ́ẹ̀ wọ́n ní ọ̀kárí o ẹ bá ń gbókè kaná wọ́n ní ọ̀kárí o ẹ̀rọ àmàlà wọ́n ní ọ̀kárí o ẹ̀sẹ̀ ráìsì wọ́n tún ṣe ráìsì táwọn ní ọ̀kárí sẹ̀mó àdáwò tá a wà ń bẹ̀ tá a bọ̀ ń bẹ̀ dàárọ̀ yìí ètò pilẹ̀ ẹ̀dùn àwa tá a máa ń lọ lè dárò sẹ́rà àwọn táwọn lọ lè dárò yẹn àwa fojúṣe wálẹ̀ àwa ń ṣe tí ó kàn wá wọn ò ní ká máa lọ lè kẹ̀bìtì àyà síbẹ̀ ká máa lè lè jẹun lọ́dọ̀ ẹni tó fọṣẹ́ ẹgbọ́n tá ànábì sọ fún àwọn sàhábà ànábì ní jáfàrì àárín wa lọ́wọ́ o jáfàrì ti jáde láyé isna'u li ali jáfàrà tó àmàn ẹ̀yin sàhábà ẹni tí parẹ́ bá kanú yín ẹ̀sìn oúnjẹ lọ fáwọn fámìlì jáfàrì lè ànáwó àtàwọn amọ̀ràn yòṣùkìlò torí ìtọ́ bá wọn sìn wọ́n gbàgbé àrò wọ́n gbàgbé fáwọn níbi kan táwọn ti ń dáná òun náà ní kú jáfa ẹ lè dáná fún wọn kan jẹun torí wọn ọ̀rá yà àti dáná àwọn sọ̀hábà alikiram àwọn sọ̀hábà nabi wọ́n ní kúnnà nù ibùdó sunni àtọ̀hámi wọlé ìjìmá lè áhìlì ní mayìtì mìíràn níyàhà wọ́n ní àwọn kà á sí pé gbogbo èèyàn tí yín bá ń lọ lè jẹun lé olókùú àbí ń lọ lè péjọ síbẹ̀ àwọn kà sínú nìyáhà nìyáhà òun náà ní ká máa bẹ̀yìn òkú jẹ́ wọ́n ní sàrà ni sàrà o sàrà tá ànábì ò ṣe sàrà ń bòkù àmọ́ bó ṣe ṣe kàn ipa ẹlòmíràn wá ní ká oúnjẹ mọ́ yóò máa lọ lè jẹ gbèsè bọ́ ọ bá lówó gan wọ́n ní má ṣe ámbẹ̀lẹ̀ tàbí kọ́ ọmọ lówó tó máa yáwó ṣé wọ́n máa yáwó ṣe sàrà ẹlòmíràn sì ní àjọ tó dá lọ fẹ́ gbà bàbá nǹkan ọ̀kan ńgbà ọ̀rẹ́ bàbá nǹkan kò fún lówó kò fún lóògùn ìyá nǹkan ọ̀rá rẹ̀ kú ni àmọ́ òun náà ti lọ bí òkú kan jẹ̀bú ó ti lọ sí abẹ́kúta ó ti lọ ti lọ́rin àti gbogbo bí wọ́n bá ti ń ṣe òkú èkó gbogbo ẹ̀ pátápátá òun náà wá fẹ́ gba àjọ tiẹ̀ padà ipe a àmọ́ yìí tá a dá fún ya kíní nígbà tá a lọ sí kíní wọ́n fẹ́ fi bàbá rẹ̀ pa owó àtìyẹ́ ẹ̀ bọ́ba wa lọ́wọ́ tó fẹ́ nánà àní kò síjọ́ mẹ́ta kò síjọ́ mẹ́jọ kò sí forty one days nínú ẹ̀sìn Islam ká máa péjọ àwọn sọ̀rọ̀ ní a kà á sínú téèyàn fi ń ṣe òkú kílẹ̀ ń péjọ lé lérí sí wọ́n ní kọ́dà ká máa lórí rẹ́díò tẹlifíṣàn newspaper ẹ bàbá wa ẹ àwọn náà kọ́mọ́sáàsì ń lu báyìí wọ́n kú láàárọ̀ yìí o àwọn ìyá wa àwọn ni wọ́n kọ́kọ́ gbé ìsìlámù délu gan wọ́n kú láàárọ̀ yìí o wọ́n ní nìyá hà ní kílẹ̀ ń pariwo ẹ̀ káàkiri fún ó ti dọ́dọ̀ ọlọ́run ẹ fílẹ̀ pẹ̀lú iṣẹ́ rí alifida fidawo nílẹ̀ yorùbá gbajúmọ̀ ẹ̀jẹ̀ àmà nísìnyí pé kò sínú ẹ̀sìn islam a máa dá sàdúrà fún tàbá wa ní sàárà tá a fi ṣe kínní tá a fi tá a fi rescue ẹ̀ ọlọ́run ṣe ẹ̀rí sàárà máa ń bọ̀kù àdúrà sì máa ń ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn islam nínú àwọn ètí máa ń bá nínú sàárà òun náà ni kẹ́ni kọ̀ọ̀kan wa kálọ̀ lè mójútó sọ́dákàtò járíya anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ẹni ọba kú nínú yín idha mata ibn adam tọ́mọ anabi adam bá ti dákẹ́ nkọ́ta amalu iṣẹ́ tó lè ṣe tí ó wọnú fáìlì rẹ̀ tí ó wà fìrálì jánu ọlọ́run àbí tí òfin ní wọnámọ́ tó bá fẹ́ wọná tẹ́lẹ̀ kò lè rí i ṣe mọ́ ó ti tán tẹ́mi bá ti bọ́ ilà mi sàlá àdẹ́bí nìkan mẹ́ta nǹkan mẹ́ta ló tún láǹfààní láti máa wọnú fáìlì ẹ̀ alakọkọ sadakọtin jariya sàárà continuous charity sàárà tó jẹ́ pé yóò wà lẹ báyìí yóò máa wá ṣàǹfààní fáwọn èèyàn for long sadakọtun jariya sọdakọtò mọkọtì a ó ní agbẹkókó lọ mọ́sálásí wọ́n sì múlẹ̀ kaná ẹ̀dín akara wọ́n sì jẹ́lẹ̀ kan ẹ̀ẹ́n take away rice kálukú jẹ́lẹ̀ kaná eléyìí náà lè bókù àmọ́ kò ní lọ́jọ́ ọkàn wò ń jọ kan ìjọ kan tọ́ọ̀fẹ́ rántí ìjọ tí kú gan mọ́ ọ lè ṣe rice sọ pé lọ mọ́sálásí oníkan fáwọn yìí àmọ́ kò pè àwọn èèyàn sílé rẹ káníkí lẹ́ ń ṣe kánlẹ̀ ń sòkun kò sínú sila ó lè láwọn arúgbára oyè kò fún wọn lówó ló kọ bàbá rẹ sọdakọtò mọkọtì àníyẹ járíyà lànàbí lọ dáa jù òun náà lè tọ́jú pé yọ wà nílẹ̀ ládàá rẹ ọmọ wa bá òkú ànábì ní àwọn ẹlẹ́mọ̀ yóò tàfà òbí àbí ìmọ̀ tí òkú yẹn kọ́ àwọn èèyàn bóyá tíra ló ṣe ni àbó cd àbó Uh, audio or video táwọn yẹn ń wò tí wọ́n wá ń benefit lára rẹ̀ nígbà tó wà láyé ànábì ní ládàá rẹ̀ ọmọ bá òkú yẹn àwọn wàlàdé sọ́ọ̀lì yẹn dẹ̀ ọ̀là àbí ọmọ dáadáa ọmọ dáadáa tí bá ń ṣàdúrà fún ànábì ò gbé àdúrà tiwa náà lè gbà ó àmọ́ ànábì wàá fi gbogbo wálẹ̀ ọ wá lè dárúkọ ọmọ rẹ̀ nítorí pé ọmọ rẹ̀ nínú iṣẹ́ tí bàbá yẹn ṣe ni sọ́dákàtù járíà bàbá gbogbo owó tá a ná lérí ọmọ pátá tọmọ bá fi mọ ọlọ́run tí fi ń ṣe ẹ̀sìn téèyàn bá jáde láyé tọmọ ẹ̀ bá ní ọlọ́run fèrèjì bàbá mi ọlọ́run sì ni mo ti fèrèjì pẹ̀lú má jẹ̀mú kéèyàn bímọ tó dáa àmọ́ ọmọ tí ń fi kan kan ọmọ tó lè kó bíà fáwọn ọ̀rẹ́ rẹ̀ níjọ́ tí bàbá rẹ̀ jáde láyé ọmọ tó lè pa màlúù ọmọ tí ń pelére ọmọ tí ń másọ wọn ò lè fólúgbàgbọ́ òdodo lásọ òkú kọ́gbà wọn ò lè fólúgbàgbọ́ òdodo lásọ òkú kọ́ran alákọ̀ọ́kọ́ ni pé inú yín ti ń dùn yẹn tẹ́ ẹ̀ fi ń dùn yẹn kí lè ròyìn jẹ́ pé làákàyè tí ó ṣẹ́tù níjọ́ níjọ́ ọ̀dùnnú la là máa ń jó wáyé tẹ́ ẹ̀ wá ń jọ tẹ́ ń jó nítorí pé ẹnìkan kù láàrin kò bá ẹ̀sìn mu ó ti wá di àṣà burúkú débi pé wọ́n ní ìlú kan lọ́nà Ifọ̀ ń bí kọ́ wọ́n ní wọ́n ń sòkú bàbá lọ́wọ́ àkọ́bí bàbá náà tó wá kú níjọ́ yìí wọ́n á lọ lè gbé pamọ́ kọ́mọ bàbá òkú jẹ́ sẹ́yìn náà ti rí báyìí ṣètọ́n ládọ́kù là fún nǹkan àṣetáni nígbà wọn wá ṣetán dúró tí wọ́n lùlù tí wọ́n náwó fúnra wọn tán tí wọ́n mutí nígbà wọn adijọ́ kejì wọn lọ lè ṣílẹ̀kùn wọn bẹ̀rẹ̀ sí dára gbálẹ̀ wọn ń dára gbálẹ̀ wọn ni ee bọ̀dá àwọn náà tún lọ tẹ́tí mà látàná ẹnìkan oníjólúgbàgbọ́ òdodo kọ́ máa sòkú ẹni lólúgbàgbọ́ òdodo kan pín invite ẹ̀ sókú kọ́dà jọ́ mẹ́jọ kò ní lọ ámbẹ̀tà àtijọ́ mẹ́ta nítorí pé ní tí wọ́n náà ṣe fún kò àṣe ànábì ní tí ó bó òkú nǹkan mẹ́ta yìí ni ẹni wá ka díẹ̀ nínú sọ́dákàtù járíà sọ́dákàtù járíà nínú àwọn sọ́dákàtù járíà àwọn continuous charity bìnnáwó masjidin tí ọba ti lókù lọ́rùn bóyá bàbá rẹ ni àbí ìyá rẹ ni àbẹ́bí rẹ ni àbọ̀gá rẹ ni gbogbo òkú tó bá kú fún yàn ọwọ́ fẹ́ àánú rẹ pé àánú yín rẹ ó máa ṣe wá níta lè fi ṣàánú ẹ tí ó fi wẹ́kọ̀mù ẹ pé ṣé kò síjú àtìlú mbẹ gbogbo àlè yìí ń dá lójú pé àtijọ́ tá a lò àtijọ́ tá a jó àtìlú tá a lò àti gbogbo àwọn tí wọ́n fi ń ṣe ara wọn kọ́lọ́mbà amúládà rẹ̀ bá bàbá yín kí ni ó ẹ ṣàdúrà dé àmọ́ àmọ́ ṣe bá nígbà ẹ̀mọ̀ pé kò ládàá kò ní bẹ́nẹ́fìtì ń bẹ kí lè wọ́n ń ṣe fún ẹ ó kọ rẹ̀ lẹ́sìn fi ṣe kí ni lẹ́fi ń ṣe wọ́n làwọn ṣẹ̀yẹ fún ẹ̀yẹ tí ò fi tiẹ̀ alákọ̀ọ́kọ́ níbi náà mọ́ṣídìí kéèyàn lọ lè kọ́ mọ́ṣáláṣí lórúkọ bàbá àti ẹ̀ gbogbo àti wọn bá ń kírun ní mọ́ṣáláṣí yẹn ni bàbá wọn máa gbà ládàá nígbà tó wà láyé ẹlẹ́ẹ̀kejì afuru biiri kálí gbẹ́ bọ́ọ̀ àbí kànga sáàdù ọmọ Ubada òun ni eléri àwọn Khasraj ní Madina nígbà tí ìyá rẹ̀ kú ó ní ya Rasulullah ó ní wò jíṣẹ́ ọlọ́ inna ummi tuwufiyat wa lam tu'si ìyá mi kú àmọ́kọ̀ọ́nà ti sọ fún mi pé kábàá òun ṣe sàárà kan tí ó mọ sẹ́kù tó wọn mọ gbaládẹ́ lọ́rùn afàyànfà wò á á ní àtàsọ́dàkọ̀ àníhà tí n bá ṣe sàárà kan fún sí ṣé yóò bá kọ́ọ̀lì anabi ní naam sàárà ọba wà alayka bil ma àmọ́ èmi advise yẹ kọ́ lọ lè gbẹ́ kànga fún sẹ́mi gbogbo tá à ń sọ yín sì kò ní kankan ṣe pẹ̀lú jọ́ mẹ́ta àti jọ́ mẹ́jọ kànga lànàbì ní kí wọ́n lọ lè gbẹ́ fún torí pé omi omi omi ó ti so mọ́ sẹ̀mí omi yẹn lójoojúmọ́ náà ni ládàá wọn máa pọ̀ nítorí kò ní síjọ́ tá a jì tá a ní nídìí omi àwọn tó máa ń bẹ lágbègbè kànga yìí wọ́n máa pọn mi yóò wá dàgẹ́ gbà tí ìyá yẹn gan tó wà nídìí kànga yìí ti ń pọn mi fáwọn èèyàn ẹ wá wọ ọdún tí kànga ó lòjẹ̀ mọ́ nínú ẹ̀ hajj arákùnrin kan asafula arábìnrin kan nínú àwọn ìran jù ẹ̀yìn níyà òun lè bá anabi oníyà òun kú ó ní sọ òun lè ṣe hajj fún anabi ní naam ó lè ṣe hajj fún hujji aniha ṣe hajj fún owó tí wọ́n fi ra màálù mẹ́fà méje yìí kẹ́nìkan ó sì wá pawó ń pọ̀ kó sì wá lọ mọ́kà ló kọ̀ yáhùn sẹ́ẹ̀rí wọ́n gbé yàyẹ dìde lálàlájì tọ́wọ́ àdìjọ́ àlìkìyà ẹni tọ́wọ́ náà bá sì ní kọ́ lọ mọ́kà tó ṣe dáadáa ibo lọ́rọ́ ní ìwọ̀n fún ibo lànàbì ní wọ́n fi sẹ̀sán fún àlìjẹ́nà lẹ́yìn náà kára Quran àtàwọn ìwé ẹ̀sìn tọ́jẹ́ sàǹfààní káwá kó lọ mọ́sálásí àbí ká fún àwọn ilé kéwú Tira, ẹ̀mí rẹ̀ máa ń gùn gan ẹni ọba ra tíra yìí ló kọ̀ ya ẹ̀ ẹ wojọ́ tíra yóò tó gbó ó dìjọ́ tó bá gbó tó exist mọ́ kí ládàá ìyá yẹn kó tó ṣe kíni kó tó stop. àmọ́ kárí ni ká má fi bọ́ ẹ àwọn ọmọ ọmọ àwọn ni wọ́n tẹ̀ ìyá wa fúnre èyí ò sí mbẹ àwa ya fọ́tò ìyá síbẹ̀ fọ́tò bàbá sí káyìdátù èyí sara yìí ẹ ṣe khalisan liwaji iyì kọ́ wà láàrin yẹn àti ọlọ́run nínú àwọn sẹ́ẹ̀rì èyí lè mú ọmọ orú kankan kéèyàn máa sponsor rẹ̀ lóko bàbá àti ìyá gbogbo àtọmọ yẹn bá ń di èèyàn láyé tí ń sàǹfààní fún Islam ládàá bàbá àti ìyá ni yóò máa kọ́ntínú nínú ní kàfàlà tó tọ́lẹ̀ bẹ̀rẹ̀ ilm èèyàn wọlé kéwú ẹ̀sìn kan ilé kéwú súnà ọwọ́ àlọ́dẹ mú ọ̀kan náà àwọn ọmọdé kéwú ẹlẹ́yàá gbogbo àtọ́mọ yìí bá di àfa tí ń ṣe dáwà káàkiri ìbá lẹ́gbẹ̀rún ọdún láyé ìbá lọ́gọ́rùn ọdún láyé ìyá àwọn yóò sì máa gba ládá yóò máa gba commission lérí àfa kàfàlà da ìyà àfa kan àfẹ́sìn tí ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba lọ́sàn-án lóru ẹ wá ní tó yìí máa fún yín ten thousand ló kọ bàbá mi ló kọ ìyá mi gbogbo àtẹ́ ìbá ń jíṣẹ́ ọlọ́run kẹ́ máa fi rọpò sí mọ́tò àbí kẹ́ máa fi jẹun àbí kẹ́ máa fi wọ mọ́tò ibi tẹ́ bá lọ gbogbo àtẹ́ àfa yẹn bá ń ṣe àǹfààní bá àǹfààní bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ńlá dáwọ́ ṣe bá rẹ̀ tó bìnà wò madrasa kéèyàn kọ́ classroom mẹ́ta mẹ́rin ló kọ ẹ̀gbọ́n rẹ̀ àbókọ àbúrò rẹ̀ ẹnìkan kọ́ mọ́sálásí kan láìpẹ́ wàláhì ọmọ rẹ̀ ló kọ́ fún wọ́n yà mí lẹ́nu pé ọmọ bóòlù yẹn ṣe kọ́ mọ́sálásí fọ́mọ àsọmọ yẹn lásídẹ́ǹtì bàbá yẹn wá wò pé bóun ṣe fẹ́ràn Ibrahim tó Ibrahim lórúkọ ẹ̀ bóun ṣe fẹ́ràn rẹ̀ tó the next thing tóun ṣe ni pé kábà òun gbẹ́ bọ́ọ̀wù kan àti mọ́sálásí kan kábà òun kọ̀ fún Ibrahim àwọn tí wọ́n ní làákàyè àwọn tí wọ́n jí ni tí wọ́n ma tí wọ́n ń ṣe tí wọ́n mọ̀wó ná ó mọ̀wó ná ó lè rọtí jọ ọwọ́ ní ìwọ́gbẹ́ ìyá ẹ ọgbẹ̀yìn ẹ lóòótọ́ àmọ́ burúkú ọmọ burúkú ni ọ tọ́bajọ́ máa rí nǹkan tí ó wúlò fún ìyá rẹ àti bàbá rẹ lọ́ọ́ máa ṣe kíni lọ́ọ́ máa ṣe lẹ́yìn náà kọkàn wo ilé ìmáàmù àdúgbò yín bàbá wa ìmáàmù akínbọ̀yìn tọ̀ ilé yín tẹ̀ ń kọ́ ń gbèrè bá dé wọ́n sì ní tọ́ dẹ́kìnì náà ló kù ẹ ti ṣe dẹ́kìnì ló kọ̀ ya yín àti bàbá yín gbogbo àti wọn bẹ lábẹ́ eléyìí tí wọ́n jí sí ọlọ́run ládàá ó sì máa bá bàbá yín àti ya yín eléyìí làwọn àfáàlẹ Yorùbá ọgbọyé tí wọ́n fi ń sọ pé àwa fẹ́ kájọ mẹ́jọ àtijọ́ mẹ́ta ńlẹ̀ ọ́fíìsì àwọn táwọn ti ń rówó jẹun àwa fẹ́ tì sáfẹ́ tí ọ́fíìsì ní sìn àbáfẹ́ sí mi wọ́n á ní kí wọ́n ṣe dẹ́kìn àbí inú dẹ́kìn àti two five a ní kó mara mọ́tò pé mọ́tò yóò bàbá ìmáàmù ẹ̀ máa gùn ẹ̀ máa fi jíṣẹ́ ọlọ́run ló kọ̀ ya mi nínú èyí nì àti twenty naira lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún tí bàbá wa kà á kà á tí wọ́n rí kàtínúlé torí wọ́n ń náwó gidi náà mẹ́ẹ̀ kápá yìí tí èsì súnà tì kámú yìí tó jẹ́ súnà nínú ọ̀nà àríwákìfù sẹ́rí wákìfù ìyàtọ̀ tiẹ̀ ó ní pé ìwọ náà ló ní àmọ́ ní tí wọ́n bá ń ṣe lérí ẹ̀ yóò máa jẹ́ tọlọ́hun òun náà ní ilẹ̀ ipe ilẹ̀ yóò ẹ̀ máa dáko ń àwọn fámìlì mi ló nílẹ̀ àmọ́ gbogbo ládàá tó bá wà lérí ẹ̀ lérí nǹkan oko tí wọ́n bá kó ń bẹ̀ kó máa fún ìyá wa ilẹ̀ ó sì máa jẹ́ ti fámìlì àmọ́ tó bá wà lérí ẹ̀ yóò máa jẹ́ ti ẹbí àbí kéèyàn ra ilé odidi ilé kan pé ilé yìí kó wà ń bẹ̀ ẹ̀ máa fẹ́rẹ́ǹtì owó tẹ̀ bá pa ń bẹ̀ ẹ̀ fi sanwó àwọn fàlẹ́ kéwù sadakatu jariya continuous charity iná la máa ronú làwa gan máa kọ́ ọ́lẹ̀ sunu wàsíyà wa pé ẹ̀yin ọmọ ọ̀wẹ́ mọ́sẹ̀jọ́ mẹ́jọ mọ́sẹ̀jọ́ méje o ìtẹ́ ni mo ṣe kíni onímọ̀kọ́lẹ̀ fún yín lẹ́yìn náà ọmọ ọmọ sàdúrà fún àdúrà ọmọ yẹn ó ṣe pàtàkì púpọ̀ wọn ni iná rọ́jò látòrífà darajatuhu wọn tó bá jáde kìyàmà wọn ni látòrífà darajatuhu fil janna ẹlòmíọ̀ bá ipò rẹ̀ tó ti ga yóò bá rẹ̀ láwọn irin àwọn èèyàn ńlá nínú iman yóò máa wá béèrè pé anna liya hadha níbo ni mo ti rí gbogbo àwọn ṣẹ́rẹ̀ wọ́n wà ní fayukọ́ bistik fari wàlá dikalaka àforíjìn tó máa rẹ tó bí ń tọrọ fún ọ òun náà ló gbé ọ dépò bẹ́ẹ̀ bá ṣe wàá ní tó máa fi ṣe charity fún bàbá rẹ̀ àtòkù rẹ̀ ọ̀sán ládùúà ní ẹnu ẹ wo bí tán ní àdúrà gbé òbí dé látara ọmọ dáadáa tó filẹ̀ ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sìn wa níparí ọ̀rọ̀ mi ṣe rí gbogbo yìí tí a ń ṣe nílẹ̀ Yorùbá tá à ń pé àáfin compensate àwọn òbí wa tí wọ́n ti lọ léyìí tí ò níbàámu pẹ̀lú súnà ẹ̀jẹ̀ á lọ lè mọ̀ pé ìtọ́lọ́wọ̀n ọba ní gbà lọ́wọ́ yín ọlọ́wọ̀n ò ní fi kẹ́ òbí yín nǹkan tọ́lọ́wọ̀n ọba ti gbà ní ẹ ṣe ṣe mọ̀ pé àfihàn lẹ́sìn pé àdúrà máa ń bòkú sàárà sì máa ń bá òkú ọ̀nà tá a wá gbà ṣe ni kọjá ọ̀nà tá ànábì gbà ṣe òkú sàkúkú lásìkò ànábì náà ní tí ó bá sì jẹ́sìn lánàá kò lè jẹ́sìn lónìí ṣe nígbà tí àwọn àfáà ti bẹ̀rẹ̀ jọ́mẹ́jọ yẹn iná ni wọ́n padà débi pé tó àwọn àfáà wa ṣe tiwọn láàárọ̀ tó bá di ìrọ̀lẹ́ àwọn gbogbo eléré àwọn náà wá ṣe kínní àwọn náà wàá ṣe tiwọn ẹ wàá fi òkú ẹ fi ilẹ̀ intensive kọ̀sánfàní fún àwọn ọmọ òkú ìmí ń bẹ nu wa tọ́fẹ́ ṣe wàhálẹ́kì ìmí ń bẹ nu wa tọkọṣẹ́ tí ò rí irinṣẹ́ rà ìmí ń bẹ nu ọmọ òkú tí ò rí lẹ́gbà owó tó yẹ kẹ náà nì kí ló dé tẹ́ ẹ̀ fowó yẹn kẹ́ fi tọ́ àwọn ọmọ yẹn owó òkú tẹ́ fẹ́ ṣe kí ló dé tẹ́ ẹ̀ dáadọ́ kẹ́ kó sí báǹkì kẹ wá ní kí ìyàwó òkú kọ́ máa lọ lè gba owó yẹn kọ́ máa lọ lè gbà á lóṣooṣù kọ́ máa fi jẹun nítorí táwọn ti ṣèjọ́ táwọn àwọn ṣèjọ́ yìí kálukú ti fáyìn owó rẹ̀ ìyàwó òkú lọ́mọ wa máa ṣe kí lọ́mọ fara da gbogbo wàhálà tí ń bá ń rí ilé ọkọ rẹ̀ tó rẹ́ni tí ń fún lówó ti lọ́rùn inú àbójútó táwọn afa tó ní a ṣe ó ní pé ìyàwó òkú tí ń bẹ ń lé okú tí ń bẹ ń lé okú fóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ká má jìyà ọ̀jẹ́ Kama máa tọ́jú ẹ̀ ká máa ṣàánú ẹ̀ àwọn ọmọ òkú ká máa tọ́jú wọn wọ́n kà á síbẹ̀ nínú dáadáa téèyàn máa ń ṣe téèyàn máa fi rálì jẹ́nà òun ni kéèyàn máa tọ́jú ọmọ òrukàn ẹgbọ́n yín kú ẹ̀ pílánì fáwọn ọmọ wọn ọ̀rọ̀ aṣọ lẹ́ ń sọ ọ̀rọ̀ màálù lẹ́ ń sọ aláwọn ọmọ ènìyàn tẹ́ tẹ́ ẹ̀ bá lówó lọ́wọ́ àwọn bá yín gbé màálù wa àní jójó tì ọ́ wọn mà gbójú ti ṣe kíni ojú ti tiẹ̀ ọ̀rẹ́dì lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ àmàlà ibi tá a bá dé ibẹ̀ náà ni ọlọ́run kádàrá kí kálẹ̀ dé kọlọmọ́sà wọlé agbára rẹ̀ kọlọmọ́sà ìṣàánú wa anabi sọ sọlá ó ní asáyìn alàlẹ àrímàlà gbogbo ẹni tí bá ń ṣe wàhálà lérí bí opó ṣe máa jẹun wal miskin àti tálíkà kalimọjá ìdè fi sabilillah gbígbà tó wà lójú ogun ẹ̀sìn ni ti ń jagun ẹ̀sìn. awil qaimil layla ọ̀dà bí ìgbà tí ó sùn lóru ni awi sọ asọ ìmì nàhárà ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ń fi gbogbo àsìkò rẹ̀ gbáwẹ̀ tọ́jẹ́ pé kì í jẹun lọ́sàn ẹni tí ń ṣe kíní tí ń tọ́jú opó lásán nídìí bẹ́ẹ̀ ìwọ̀ tó kù jẹ́ wá ó ṣe pàtàkì púpọ̀ ká tọ́jú ẹ̀ ká wẹ̀ ẹ́ ká fọṣọ sí la ká gbé lọ́tẹ́ ká sì wá sín ká sín tán ká dúró ṣàdúrà fún tàbá ti ṣàdúrà fún tán kálukú ọmọ lọ lé kò síjọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni òsíjọ́ o nínú àkọọ́lẹ̀ ẹ̀sìn Islam yìí tá ń ṣe yìí kò sáà lérílẹ̀ ayé tó lè fìdí ẹ̀ múlẹ̀ nítorí àwọn sọ fún yín ni pé sàrà ń bógun àdúrà ń bógun àwọn àni àwọn náà ti sọ àti kànú àti sísì a sì ti sọ nínú súnà kọ́lá àtúntún máa yàwọn nínú kùránì tọ́lọ́ ti ní àdúrà ń bógun rọ́bànà gífèrè lànà wálé ìkọ̀wání náà lẹ́dí náà sábà kúdá bìlì imán gbogbo àwọn tó ti sáwájú wa ọlọ́run bá ní kẹ́wọn kí ni wọ́n ń pè yín nìjàmá àdúrà àdúrà ń bá òkú àwọn tó bá ní àdúrà òkú rọ ni bí kọ́dà bí òkú bá jẹ àwẹ̀ tó bá jẹ àwẹ̀ ọ̀ràn yẹn àbá àwẹ̀ lérí tó fi lérí fọlọ́hún á sàn fún un anábì ní máa ta wá fún alẹ́ yìí sọ́ọ̀mù sọ́ọ̀mù àníwọlé yìí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bí tó kú bá jẹ gbèsè Ramadan kalẹ̀ ẹ̀ bá san ẹ̀yin tẹ́ kí n wo rẹ̀ náà lẹ́sẹ̀ kínní ẹ̀yin náà lẹ́ẹ̀ bá san àwẹ̀ rẹ̀ àfi tó bá jẹ́ pé lẹ́yìn Ramadan lẹ́yìn Ramadan oyè tóun tó bá jẹ́ pé ó kú sínú Ramadan àárẹ̀ yẹn sì wà lára sẹ́mi pé kò sọ̀rọ̀ ìfún gbọmọ́ nígbà tó kó ọ sáré à níbà àmọ́ Ramadan ti lọ ara rẹ̀ ti yá lẹ́yìn Ramadan ní ti ń lọ bí iṣẹ́ ọ wá fi falẹ̀ kọ̀ wá gba àwẹ̀ nì àwẹ̀ tó Ramadan àbẹ́ tó ti tì lérí ẹ bá gbà ó ẹ bá gbà ó lẹ́yìn náà lẹ́wà pín ogún rẹ̀ ogún yìí ni ẹ lè bá àwọn àlùfáà àwọn àfẹ́sìn wọn bá yín pín ayé al la fi pín kì í ṣe ìdílé ìyàwó mẹ́ta ẹ̀ẹ́la ẹ̀la ogún rẹ̀ sí mẹ́ta ìdí igi ẹnìkan bí wọn mẹ́jọ ẹnìkan bí wọn méjì ẹnìkan bí wọn kan ẹwà nìkan pín sí mẹ́ta kálukú àtọmẹ ẹni bá ń pinnu ẹ ńlẹ wọ náà ni ẹ pé àwọn àfáà ni wọn wà fọmọ kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ ẹ àti ìyàwó kọ̀ọ̀kan nídìí bẹ́ẹ̀ ibi tí a bá délé ní abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sàdìyà tún lè máa kọ̀ntínú ẹ̀ lọ́la pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n bá wa àlàyé ètò àánú ẹ̀sìn lásàlàyé kọ́lọ́mọ́sà sàlékún àgbọ́yé rẹ̀ fún wa lọ́la pẹ̀lú yọ̀ǹda ọlọ́run téèyàn bá wọ sàárè àwọn àwàwo lèyàn máa ń wù lérí yẹ̀pẹ̀ tí ọmọ wa lọ lè jìyà lábẹ́ yẹ̀pẹ̀ tọ́jú pé kò sẹ́ni tó lè gbà á lẹ̀ lẹ́yìn ọlọ́run á ṣàlàyé lọ́la tá a fi sá fún ká má máa rò pé tí ayé yìí bá ti tán ọ̀tán náà nù ní tó kù lẹ́yìn ẹ̀fà ojú èjè lọ ọ̀kan náà àwọn kiri yó wọ́n nígbà tí ọkọ rẹ̀ kú ó wá sínú pépà ó ní if there is another life ó ní tó wá dé pé ayé mi bá tún wà ní i wish to be with you òun hópù kóhun ṣe kíni kóhun tó wá pẹ̀lú ẹ àmọ́ kò ṣe kíni kò sí ìpàdé mi mà ìròrí kẹfìrí nù ìròrí mùsùlùmí bọ́ bá ti jáde lérí yẹ̀pẹ̀ tọ́ bá ti bọ́ sábẹ́ yẹ̀pẹ̀ ìta bẹ̀lọ́ ni pé kó ṣe é ní rawdatun min riyadil janna kó ṣe é ní àbàtà janna fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run sì wá ṣe é ní ufrat min ufarin nar yóò ṣe é ní ìbẹ̀rẹ̀ ìyá ọlọ́run fáwọn ẹlòmíì kátó wá lè wọ náà tó jáde kìíyàmù aṣàlàyé lọ́la pẹ̀lú ìdàtọ̀ láwọn bá wa kọlọmọsá jẹ́ àmà bẹ́ẹ̀ kọlọmọ fún adásí kọlọ kọlọmọsá gbà lẹ́sẹ̀ fastaghfirullah innahu huwal ghafurur rahim wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. kí ó tó di pé a gba ìbéèrè gẹ́gẹ́ bí àwọn ìmáàmù ti ṣàlàyé fún wa pẹ̀lú ògbó tọlọ́run ní ọ̀la ní the same time tí a pàdé lè ní òun náà ní ká pàdé lọ́la èyí tí wọ́n bá gbéyẹ̀wò náà ní wọ́n ti ṣàlàyé fún wa yẹn òun ní nǹkan tó máa ń kọ́ sí ìyanu sáré fún ọmọ anabi adam òun ní wọ́n bá ṣàlàyé lọ́la gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa àwa tí a bá níbèrè lọ́dọ̀ àwọn ọkùnrin kí a náwó sókè lọ́dọ̀ àwọn obìnrin àwa tí a bá níbèrè ká kọ́ ká fi sọwọ́ síwájú asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam. Um, ìbéèrè mi lọ báyìí ǹjẹ́ ọkùnrin ó lè lọ sí hajj fún ìyá ẹ̀ àbí obìnrin ó lè lọ sí hajj fún bàbá ẹ̀. asalaamu aleykum. inshallah ta'ala àti sàlàyé síwájú pé èyí máa ń lọ hajj fókù èyí sì máa ń lọ fún arúgbó tí ò tí ì kú náà àmọ́ kò ságbára fún mọ́tò lè fi lọ Maka ẹni tí ó bá jẹ́ obìnrin ó lè lọ hajj fún bàbá ẹ̀ àti ìyá ẹ̀ pẹ̀lú májẹ̀mú kó jẹ́ pé òun náà ti kọ́kọ́ lọ hajj fúnra rẹ̀ ẹni tí ò dé mọ́kàrí kò lè lọ hajj on behalf yóò jẹ́ pé òun náà ti kọ́kọ́ lọ fún rẹ̀ lẹ́yìn náà yóò ṣe wàá lọ fún bàbá ẹ̀ àti ìyá ẹ̀ májẹ̀mú ti obìnrin ni pé a fẹ́ kí ọkọ rẹ̀ ọba lọ kọ́mọ́jọ́ nìkan ní ọ̀darin àmọ́ ọkùnrin ó lè lọ fún ìyá rẹ̀ ó sì lè lọ fún bàbá rẹ̀ tọ́lọ́wọ́n bá sì gbé wọn dìde yóò gbé ìyá yẹn àti bàbá yẹn dìde ní ẹni tí ọlọ́hajì ẹgbọ́n tí sọ pé ah mama màmá ọ̀jẹ̀ ọ̀rọ̀ hùn ah lásìkò tó ń sọ bẹ̀rẹ̀ ṣẹ́ màmá ọ̀jẹ̀ ájì wá àfa kan tó bá lódodo nínú rẹ̀ tí ò ní lọ kú tọnu ó ti ìgbẹ́ ìdákùntúrọ̀ lọ́hùn àfa ẹ ń lọ hajj lóko bàbá mi eléyìí ń da jòkú lọ wallahu alam èmi ṣe hajj ní orúkọ bàbá màmá mi nígbà tí mo wà ní Saudi Arabia wàláhì wàláhì ìfọ̀ ọlọ́run bá búra fún yín láti fi jẹ́rìí ọ̀rọ̀ ọlọ́run ọba apari hajj níjọ́ ta kú ní Mina tàwa sí tawaful ìfádà àwa parí tawaful ìfádà àdúgbò tá a dé sí mo wá lọ lè sùn sí mọ́ṣáláṣí kan bẹ́ẹ̀ wàláhì mo sì lálàá bàbá yìí bàbá yìí jókòó lọ́kàn bàbá yìí á ní ó sì ṣe hajj fún mi inú mi sì ń dùn ọlọ́run gbàdúrà rẹ̀ wallahi ọyẹ mo wá jí báyìí mo ní subhanallah nítorí wà nù àdìsí ni àlá tó wá sí kíni ló tó wá fi múlẹ̀ yìí ẹ dákun kọ wá fi àti bí pèrò lọ sákúté kí wọ́n ta tẹ́ǹtì rẹpẹtẹ kẹ máa ṣẹ̀ sín kẹlẹ́ ń sòkú kọ̀sàǹfààní fún yín kọ̀sàǹfààní fún kú ọ̀rọ̀ kọ́lọ́mọ́sà sọ́ni kọ̀ọ̀kan mi kí a tó gba ìbéèrè mi nínú àwọn kan tí a lè fi ran iṣẹ́ ọlọ́run ọba lọ ní àlèdáyà ni pé ká dá fíṣẹ̀bí láì wọ́n ti ń bá wa gbà lọ́dọ̀ àwọn ọkùnrin kí a rí sísà kan náà lọ́dọ̀ àwọn obìnrin kan bá wa gbà fíṣẹ̀bí láì. nínú àwọn iṣẹ́ tí àwọn ìmáàmù ti ṣe tí ó wà níta tí a lè rí rà tí ó máa jẹ́ àǹfààní fẹ́ni kọ̀ọ̀kan nínú ilé àwọn ni ìyàtọ̀ tó wà láàrin oògùn àti idán ọtí mímu àti aburú tó ń bẹ́ẹ̀ ojú àti aburú rẹ̀ ìtọ́jú àwọn òbí ogún pínpín nínú Islam general marital problems àti solution ìkúrò nínú Islam àti okùnfà rẹ̀ pàtàkì irun kìyàmù láìl pẹ̀lú ògo Ọlọ́run iṣẹ́ tí a ṣe ní last week ní ọlámbẹ kí a tó kúrò mi báyìí lọ́la iṣẹ́ náà máa rẹ́dí àwa tí a bá nífẹ̀ẹ́ sí kí a béèrè pẹ̀lú ògo Ọlọ́run. naam. sàmú àlékún warahmatullahi wabarakatuh. ìbéèrè mi ni méjì ni àkọ́kọ́ ni pé ìyàwó téèyàn fẹ́ sílẹ̀ tó di tó ní accident lójijì àwẹ̀ lọ bíi mẹ́rin so irú obìnrin yẹn náà ṣe àwẹ̀ yẹn ṣéyìn àbàgbà parí ni torí gbà yẹn kò yé wa bọ́tù bá wọn tó gbọ́n sí gbogbo obìnrin tí ọba lásìdẹ́ǹtì lógìkì nínú Ramadan táwẹ̀ síkù ibi ẹ̀mí rẹ̀ déhùn ibẹ̀ náà Ọlọ́run bá bì í dé gbogbo ẹ̀sìn tó kù lẹ́yìn ìgbà tẹ́mì rẹ̀ ti pinnu Ọlọ́run ní béèrè lọ́wọ́ kò tẹ́ tó bá lérí pé tọ́lọ́run bá ṣe báyìí fún mi ṣe báyìí àwẹ̀ lọ́wọ́ fi ṣe ìlérí ẹ̀ kò wá mú iṣẹ́ tó fi kú àbàgbà ọjẹ́ Ramadan sẹ́yìn ọwọ́ lásìdẹ́ǹtì ó jẹ ọ̀ràn yẹn Ramadan sẹ́yìn ah, ah wọ́n bá gbà ó àfi tó bá jẹ́ pé àbúmọ́dé àwọn ìbéèrè mi tó nù wọ́n ní ó tóbi hundred ah, ó ní ṣe jẹ àwẹ̀ hundred ọdún mélòó nìyẹn àwọn àlùfáà sọ pé la yukallifu Allahu nafsan illa wus'aha ìtìpáyàn ọba ní ká ọlọ́run ò ṣe kíni ọlọ́run ò gbé kọ́yàn lọ́rùn tẹ́ni bá jẹ àwẹ̀ tọ́ba mọ níwọ̀n bá ti palẹ̀ ká kéèyàn ṣe kíni kéèyàn bá gbà àmọ́ tí wọ́n bá ti kọjá agbára tó kéèyàn fàdó àràn lọ kọ́ lọ́n ṣàforíjì. sàwọn àlékún àwọn tèmi ìbéèrè ẹlẹ́gì gẹ́gẹ́ bí àwọn kan tí a ń rí pẹ̀lú àwọn apá tí àwa tó ń tẹ̀lé torí apá kan sẹ́kù nínú àwọn jàmọ́ tí èmi ń tẹ̀lé ṣùgbọ́n ṣùgbọ́n tó fẹ́ fún máa ń ṣe ìjọ wa tí wọ́n bá ti kú báyẹn wọn á dàbí jọ kẹta olórí á pè wá pé wọn pè anybody so ẹjẹ apàdé nílé lágbájá o so wọn ti pé opportunity wọn fi lè rí wa kó jọ àti lè rámpa lè ṣe fún ẹtọ kú yẹn ni so àwọn náà dẹ́ ń sọdodo fún wa bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ọ̀tí tẹ́wàá mú wa pé kò sí tó kó kankan fún mùsùlùmí lẹ́yìn tó kù bá ti kú ó ń jẹ ìdáyà bẹ́ẹ̀. jazakumullahu khair. owó taba bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àwọn òpin náà wà kó àtọmọ àtọmọ àtìyàwó. aláwọ̀ tó wá sọ́nà ìpàdé ẹbí ni màá ń wà oye èmi gan lọ kan lánàá àtàbọ̀mọ́ríà ìpàdé ẹbí alọbẹ àti gbogbo tí kálukú wa ní lágbára oye láti fi sọpọ́tì àwọn fámílì òkú gbogbo àwọn ẹbí mọ́sálásí kan la jòkó nígbà tí yàrá ò lè gbà wá kálukú sì dáńtó níjọ Oye kọ́mọ ọmọ lọ mo ti sọ pé pásítọ̀tù ọmọ ètò kéré jù ní mọ̀ wá fún àwọn àgbàlagbà ní foundation wọ́n di èyí náà kún ẹrù tí tọ́wà lọ́wọ́ wọn ká jòkó ẹbí láti wáyà fẹ́ tọ́jú ọfẹ́ pínkún àbá dáwó láti fi sọpọ́tì fámílì òkú ẹ̀sìn ọ̀tako yẹn àmọ́ kọ́ má jẹ́ ọjọ́ tá ti mú lọ́jọ́ fìdáwò kọjá ọjọ́ kẹrin àbọ̀jọ́ karùn-ún àbílẹ́yìn ọ̀sẹ̀ méjì tí ìbá ti fi síjọ́ mẹ́ta yẹn ìgbà tí ìdáwọ́ aago kan lẹ́ẹ̀ máa gbọ́ pé ẹ dákun kí láàjẹ báyìí nígbà ìbá fi wo lẹ̀tẹ́ fi wọ́ kán ẹ ti bẹ̀rẹ̀ òkú ọ̀yẹ́ nídìí bẹ́ẹ̀ ká péjọ láti ṣàtúnṣe tó kù fílẹ̀ àmẹ́nubà yẹn ọ̀yẹ́ kò sí tó burú pẹ̀lú yẹn insha Allah òkú ni wọ́n ní ká má ṣe bóyá ọjọ́ mẹ́ta àbí ọjọ́ mẹ́jọ àbí ọdún kan àbí forty one days Allahu a'lam nítorí fi táwọn afá àbísí ká má ṣe ni pé àwọn sọ̀hábà ní àwọn ka ìjì máa wù yẹn ọ̀rọ̀ àwọn sọ̀hábà mọ̀ kà yẹn ó wà ní tíra àti mọ̀mú lọ́wọ́ yìí akamul janaiz Sheikh uh, uh, Muhammad Hassan wọ́n kọ́ síbẹ̀ pé àwọn sọ̀hábà ní ìpéjọ ńlẹ̀ òkú oyé láti máa celebrate òkú yẹn wọ́n láwọn ká sí pé nìyá nìyáhà ni nǹkan tí ọ̀dà tó yẹ kí nǹkan tí ọ̀dà téèyàn ṣe ní lẹ́yìn òkú tábà péjọ káfí sọ́jọ́ mi yàtọ̀ sọ́jọ́ tí ó ti gbajúmọ̀ Allahu alam. nínú ìbéèrè tí ó wà nílẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa pé kí a gbé òkú mùsùlùmí lọ sí tẹ́lódà àti wọ́n a rí nínú àwọn àfa nílẹ̀ Yorùbá tó gbajúmọ̀ gan tọ́já sí pé nínú kọ́ńpáǹdì wọn ni wọ́n sin òkú wọn sí lẹ́yìn ilé wọn tún wá kọ́lé lẹ́sàárẹ̀ wọn lé lórí wọn ṣe kínní sí àwọn àwọn kan máa fi ń ṣe oúnjẹ pé tí ọba lẹ́tọ̀ bí táwọn àfààní gbajúmọ̀ dé nílẹ̀ yorùbá wọn ò lè ṣerú nǹkan tí wọ́n ṣe sóòkù rẹ̀ torí pé onímọ̀ làwọn yẹn ka àwọn ọmọ ọkú wọn ò lè ṣerú ẹ̀ naam ọkẹ́ ọ̀kan. kí n bá rántí ni ọtí yẹrí kéèyàn gbajúmọ̀ ọ̀kìn sèfà wọn lágbáyà gbajúmọ̀ àṣetánì ìta gbajúmọ̀ tó ọwọ́ àdójú ọ̀nà àbí táwọn ọba <laughs> ní gbogbo ayé táwọn ọba ṣetán nídìí bẹ́ẹ̀ táwa ti ń sòdodo ọ̀rọ̀ kéèyàn máa sọ pé àfa àtàn sí ọlọ́ni àti ọláha wà àti rọ̀ṣù ọ̀tán ó sì tán síbẹ̀ ìwà olùdá amúrò mímú tó ní àtẹ̀lé àwọn aláṣẹ lóògbà tó máa ń tẹ̀lé àṣẹ ọlọ́wà ti di àná wọ̀nyí tánà sáàtún fi ṣe yìí tẹ́ẹ̀ bá ń diyàn lára ara yín lérí ẹ̀sìn farudu ila Allah wa rasul bọ́lá ọ̀sẹ̀ sọ́ni ẹ̀ ẹ̀ wọnú Qur'an ẹ̀ sì wọnú hadith èyí tó wọnú hadith lèmi sọ yìí èyí tó bá ti yàtọ̀ sí hadith tó bá ti yàtọ̀ sí ìta sọ yìí wọn ò sí lójú ọ̀nà ẹ̀rí pé bìtẹ̀ wíì náà kìí síbẹ̀ nìkan wọ́n pọ̀ nílẹ̀ yorùbá fúnra wọn bẹ ní kàràkàrà gbòbí náà ọyẹ ọ̀kanjọ́ kan ó ní ẹgbẹ́ àwọn tó kù yìí òun ọkọ̀ lélẹ́ sáré ẹ̀ lérí òun ó dì sáyìn rẹ̀ wọ́n tá ìṣe òun ó tún ṣe débi pé ikú ó sì mọ àwọn yẹn kú. ẹ dákun irú ọ̀rọ̀ ni ọ̀rọ̀ àṣetá nìkan anabi ti ó wà lórí àti sọ ní àdìsí yẹn tá anabi ní ẹ gbọ́dọ̀ jòkó lérí sáré ẹ gbọ́dọ̀ dírẹ́sì sáré ẹ gbọ́dọ̀ kọ́ lélẹ́ sáré lérí wallahu alam. jọ̀wọ́ wà nù sẹ́yà pé tabari bi tó họ́ nù lé k'ale ale se o kosɛbɛ bali tɛ yaba lanfani àti gbelɔtɛ tɛ yaba ali bi katɔ hɔni. bó o ní o se ní sanfani bàbá ń bọ̀ ọ̀rẹ́ ìbólẹ̀ gbede ìbólẹ̀ gbede ń bọ̀ tẹ̀lé ẹlòkútọ̀ àbí ẹlòdàwọ̀bì ẹlògbàgádà ẹtẹ ẹhẹ wọn tẹ̀lé ẹ máa bọ̀ ní lóko kan ní ládùbà ẹ sá débẹ̀ kò sí excuse fún yàn láti sìnkú sílé bọ́ọ̀ bá lówó lọ mọ́sálásí káwọn jàmọ́ rẹ̀ dáwó fún ọba rẹ̀ kẹ́ẹ̀bí sín oye itẹ́ mùsùlùmí ọ̀ràn yẹn ni bí yàn bá ti sin mùsùlùmí sí tẹ́ àwọn àdánwò tí wọ́n máa bá náà mọ̀kálẹ̀ kan yẹn kò sínú ẹ̀sìn Islam wọ́n bá wájú lé jẹ́ wọ́n bẹ́yìn lé jẹ́ tọ́wọ́ padà wáyá náà nígbà táwọn ọmọ bá dé àní wọ́n ní àwọn nǹkan tó ń sùn lérí sáré wọ́n láwọn nǹkan kan wọ́n tó ń ṣètò wọ́n ṣètò lọ́kọláyà lérí sáré lágége ọjà yẹn àwọn ilé kan bẹ́ẹ̀ ní kọ̀rọ̀kọ̀rọ̀ báyìí lérí sáré báyìí lágo méjìlá tó máa fa gbó nídìí bẹ́ẹ̀ kọ̀dá itẹ́ ibẹ̀ ló bù ọ́ lórí kíyàn fẹ́ sin òkú ṣé aṣọ funfun nìkan lè fi sin òkú. aṣọ funfun ló dáa jù anabi ni wakafinu fi hama ọ̀tá kù òkú yín tó bá kú ẹ máa fa aṣọ funfun ẹ máa fi sin wọn ẹ lè wá wí aṣọ míì máa kẹ tó dé tẹ o ẹ bá dé tẹ ẹ yọ yẹn kú yóò wá kú aṣọ funfun àmọ́ tí o bá aṣọ funfun aṣọ tó bá ti rọrùn tá a bá ti rí a fi sin tí o bá ṣàgbára. ìbéèrè mi èké ṣé tí wọ́n bá fẹ́ ṣe òkú bí èyí ò ṣòkòṣò ṣùgbọ́n wọ́n máa ń dáwó ṣíyàn lè kí láti lè tó lágbà ẹni tí ń sòkú àtẹni tí ń sponsor àwọn tí wọ́n ń sòkú wọ́n jọ ń sòkú náà. ìbéèrè mi ó jẹ mọ́ ọ̀tọ̀ bèèrè lẹ́ẹ̀kan pé ọkọ gbé òkú sínú ilé ọ̀sẹ̀ sínú ilé ẹjọ́ imam ẹ bá ṣàlàyé báwọn náà ṣe sìn ànábì Muhammad sallallahu alaihi wasallam. sọ ma mú wa pé ẹ táwọn bá dé mẹ́ka ibo ni. ó ti yẹ wọ́n èyí tí ń ṣẹlẹ̀ ni pé ṣẹlúwẹ̀ ẹni tí máa ń wá ìmọ̀ yóò wá lọ lè kàtírà